are enjoying. Why Thanks. Uh, have I'm sorry. How are you? How are you Mommy, a customer. Oh, you're coming. Yes, ma'am. Sit down. My mom. Uh, uh, you know, you know that um, ọmọ ọkọ ni ẹ òun ṣọmọ àrẹ àti ọmọ. oh yes ọmọ ọkọ ni mi dáadé. yeah wow. i was actually planning on calling you. wọlé gbé ẹ. kúrúṣà yọ̀rẹ́ o ọmọ tó jọ dáàdì ọmọ tó jọ mọ́mì ó yà bẹ̀rẹ̀ ló máa jó. jẹ́ kí àwa lọ. get around your husband. ọkọ mi ló ń wọlé lọ yẹ o. ẹyin náà ẹ dẹ fà wọn. ẹ mọ́dàmù yẹn ló ń jà rẹ̀ kí ni ká fi ṣe lálejò kí ló fẹ́ jẹ. kí ni mo fẹ́ jẹ yẹn gan-an. èyí tó fi ń rò bóyá kó bá jọ̀ǹbù rojọ́ jọ̀ǹbù jọ̀ǹbù jọ̀ǹ. ara. ah pàdé mi. fẹ́rẹ̀ wá. talk to you. Oga! Welcome. I know say even come home. I never come. I still dey my house. Come on, what do you have for lunch, Jerry? Lunch. Okay. You get um dagaza. uh, eh, zigi Mokoino, uh, eh, we have um, um, um, gushi um gushi um, we even get sweet mozzarella and um, even Gucci <laughs> semolina, even our Tuesday self. I know say you go like am. Kini, you know. No, I say my give you Italian. I know say they are yo. Eh, do, do I look Italian to you? Hello, nigga. <laughs> I beg, give me food for where we chop for here, Jerry. I know I like. I'll come bill them. Master from Swallow. You e get gabi, pandan yam. Don't have to come. Might even come soup. Idika ko afan, ogbolo. Just give me rice. Rice white rice green rice yellow rice even get brown rice dey colour me myself i even mix some with this um, macaroni. any any rice any rice i'm hungry. oh father i got it I'm not so good like that father. you no go like that get me food jọ. ẹ eh, sir ma i even add something. get out of my sight. nine minutes ten i will be back. ibo ni laulawa ibi ló ti rí mílẹ̀ wa bóyá wà láǹkó ata ní ẹlọ́gùn tí ẹ yé mi ẹ bèèrè lọ́wọ́ yín da chief lóhùn jàre òun kàwé ipe but eléyìí lọ sí catering school. ẹ kò sùúrù wa. you can say that again. ẹ tẹ̀ bá tó ṣẹlẹ̀ boy o tún máa ń kọ hip hop hmm. so o fẹ́ ṣe fídíò but now track ilé o tó bá ti wá fẹ́ ṣe fídíò yẹn ló fẹ́ kẹ́ àpíànù fídíò yẹn get. ẹ ẹ wọ ṣọ ẹ kò sọ àyè àwọn àgbà ọmọ. ìdí mọ́ mi sọ tẹ́lẹ̀ bí best friend rẹ̀. ọmọ yóò serious rí ayọ̀ mi but nígbà wo ìgbà ìtọ́ ìlọrun. mo ń bọ̀ ẹ máa ṣe fàájì. orí èèyàn kan ìwà gbọ́kọ́ mi lọ́wọ́ mi lẹ́yìn. ọlọ́run àti ọgbọ́n bẹ̀. so uh, my advice be to get in touch with our his grace investment and seal the deal with them àbí. ok sir Um, I want tó go. wà ńkọ́. ó jẹ́ ká I want tó go. yẹn lẹ̀ you know a step at a time. ok sir. Mm, better better so.

a ṣe meeting you're just being jealous. jealous bàbá yẹn ti lọ ẹ ṣe meeting ìpàdé òbí àtolùkọ́ lẹ́yìn iṣẹ́ àbí. ó kọ́kọ́ lẹ́mẹ̀ ó béèrè pé kí ló máa jẹ ó dúró sí ìgbà ìwà ọjọ́ ẹ ní sọ́kà tẹ̀lé mi ká lọ. ọ̀rẹ́ ẹ̀ ẹ̀ yọ àti ẹ̀ tẹ̀lé mi. àtẹ̀tì lọ àti ṣetán. Ah. Ah. ó ti pẹ́ tí mo ti lọ ẹgbẹ́ yìí. ẹlẹ́yà rẹ̀ para yóò Sunni? Some community Really? I'm reading the news on my oh. phone. Okay. Are you okay? Oh, yeah, I'm fine. Oh, darling, that reminds me. Ṣé o pe mechanic pé kó wá shock absorber mọ́tò yẹn? Mo ti Okay. Yeah, then, babes, talking about the car. Yeah. Oh, she pé daddy kò sọ a new car for ẹ. Oh, but darling, there's nothing wrong with that car. Mm, shock absorber nìkan and we can easily fix it. Maybe we're changing parts every time. Hmm. tó bá sọ fún wọn ní páwọn ọ̀rá náà dájú kì í fọ̀rọ̀ ẹ ṣeré yìí come on I trust him. <laughs> mo ti sir. okay èwo eh, mọ̀ pé wo ni àna right okay I'll tell him. èwo ló fẹ́ kọ́ra fún wa um, um, um, a Bugatti or uh, a Porsche. for Nigerian roads no no no tell him you want a 2015 Range Rover Sport. okay. Okay. And I'm sure he'll bind. I'll tell him. Yeah. Okay. Okay, baby. Darling, my eyes are heavy. I need to go to bed. Huh? No problem. All right, Oh, baby. Can I get a kiss? Mm -hmm. Mm -hmm. Mm -hmm. Ah. Bàtúrẹ́ kì í máa bọ̀ bọ́bọ́jọ́ mú mi. Orí ọkọ̀ tí ẹ̀yẹ́ mi jẹ́ mẹ́ta yìí. tí fọwọ́ kún tó ń ṣe kò ní ṣe right. Ah, that's wrong ah, wọ́n sanwó fún fún iṣẹ́ tó ṣe. ẹ̀yin kọ́ lórí láwọ́láwọ́ lọ tẹ́ni ẹ̀ nítorí pé ilé yìí lọ sí catering school wọ́n mọ gbogbo english di ṣíṣe. wàhálà ẹ̀kọ́ ti fẹ́ ju ẹ̀mí mi lọ sí ìgbéyàwó mi anyway. chief ó lọ́rọ̀ kan tí wọ́n bá kí ẹ sí sí nìyẹn. mo rò pé nísìnyí tí ayọ̀mídẹ̀ ti ṣetán school bóyá kó òun náà handle ensure investment. Fàyọ̀lá. ṣé mi ò rí sọ ni yeah as the only son of the family. ẹ má bínú kí la rán ọmọ lọ sí iléèwé fún ẹni tí ṣayọ̀ tó wà nídìí ẹ̀ tó wà nídìí bísíǹsì yìí tá à ń sọ yìí náà she's married orúkọ mi ló ń jẹ́ ayọ̀mí òun làró lé eléyìí kò dẹ̀ lè change orúkọ ẹ̀ láéláé so I don't understand why I have to explain this much for you before you do the needful. Hmm. obìnrin lóbìnrin ọmọ ajẹ́ ah, ah, ah, no matter the age ẹ lè change obìnrin a ní kó jẹ́ kó rọ̀ mí yé ẹ jẹ́ kó rọ̀ mí yé ẹ farayọ̀ la ìwúrò náà ló sọ nsìn ọmọ tó ṣẹ̀ṣẹ̀ tán ní school obviously kò lè ní experience tó máa wà adequate enough àti lè control business. Mm. yes. so Fisáyọ̀ ńkọ́ ìyẹn náà ní experience. Ah, ṣèbí ìwọ ló sọ ọ́ sìn pé ẹnìkan rẹ̀ ṣe ń dúró pẹ́ torí nǹkan tó bá Fisáyọ̀ wí òun náà ló bá Ayọ̀mí wí. Eh, sori business is not run like that experience ló jájú nínú business. chief níná lówó ẹ̀ ń ṣọ má fi nà mí wọn jẹ o bẹ́ẹ̀ ni mo sọ kí ló dé gan náà adé ń sọ òyìn mi sọ́tún òyìn mi sósì ah nǹkan mi wà bẹ́ẹ̀ ni ẹni gbogbo property ẹ̀kọ́ lórí ọmọ kan oṣù ẹ bẹ́ẹ̀ máa ń dá wàhálà sílẹ̀ nìyẹn wo wo mo ń sọ tèmi o tèmi yé mi o. ṣe ìwọ rẹ̀ yé mi. no no o oh, get point. kí ni mo fẹ́. mo bí ẹ tẹ́lẹ̀ mo ní èlò lowó náà. ṣòro wo tà ń san pa owó yẹn pọ̀ gan-an gbàdé owó pọ̀. Hmm. Ah, alẹ́ ló lowó wọ́ ọ̀rẹ́ mi owó tó bá níye àbùkù kan. now I how much is it. ẹ eh, no o o o àmọ́ mi ti problem yẹn Wa. owó tà ń pa yìí is fifty million. fifty million. Hmm. naira àbí dọ́là. no tó ń ṣe dọ́là naira la ma fi transact business in and dem ma make more profit we are talking about fifty million naira. èmi láyé mi bí wàá yẹ kí mo ti mọ̀ láti kékeré mi ìlẹ̀ bẹ́ẹ̀ ṣọ̀rẹ́ ọlọ́run ọba. guy imini ọlọ́gbadé smith the husband to the first daughter of chief nino lówó henshaw. mo fọ́. bí lówó henshaw ẹ̀kọ́ wọn ẹ̀kọ́ lẹ́kọ̀ọ́ yìí. mo dànù. ah o mess up. wàhálà mo dànù. No, sorry, but do, no, no, no, no, no. Do you know how much I make per week? Courtesy of my uh, uh, uh of my father-in-law. Oh, my God, ibi tí want to wá ṣe mistake No, nìyẹn. Gbadé, má bínú, má bínú. Èmi mo ṣe mistake tí ò jẹ́ kí n tètè mọ̀ pé ọmọ aróówà nàbùnà ni ẹ́. No, no, no, no, no. Oh, understand. And I, o fẹ́ bí mi nù cause o won't estimate me. Ah, o ti ń bínú. Má bínú. Mi ì lè underestimate ẹ láíláí. You my G, you my chairman. Orí ẹ wà ń bẹ̀. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ nǹkan tó mi fi ipò yẹ ká ṣe ń sìn according to bó ṣe sọ̀rọ̀ tí mo dẹ̀ rí pé nǹkan ta tébù ó lọ ní pé ìgbà wo ọjọ́ wo àti pé báwo la ṣe máa gbáwó. i'm giving you the money right here right now. mo dànù ẹ gbà wá o. ọgbọ́bọ̀ ah, irọ́ o bí ọ bá lọ mo lè gbàgbé ẹ wàá tún fẹ́ lómi lówó bí ṣe ṣe nìyẹn náà. yéésù. ẹ pẹ̀lẹ́ gàmọ. lẹ́ọ̀kọ́ mi. yéésù. <laughs> àlàáfíà wọn ṣàlàáfíà bàbá yín. àlàáfíà ni ọmọ mi kọ́ àlàáfíà ló máa ń wà. ní ìjọba bàbá ẹ̀ náà kọ́. àlàáfíà ló náà wà. ẹ̀sán. Yes. mi ló ń wò mí. èwo bẹ́ẹ̀. ajé ara fi sínú gíláàsì bẹ́ẹ̀. kí lè fi ṣe. mo fi jẹ́ kókó àwọ̀ káyà náà ni. ẹ máa ẹ ní ìdá ti fi nǹkan rà o. ètò ìrajà jọ máa gba ẹnu wọn ẹgbẹ tó lọ hmm. màmá ní massage rárá. lọ́tọ̀ ẹ ò pè mí kò ń bọ̀. Ah, mo wá sí ọ̀dọ̀ télọ̀ mi ni àwọn aṣọ tí mo rà fún yẹn mo ti kó fún mo dẹ̀ sọ fún mi pé kó tètè mi rán at least mo fẹ́ kẹ́ wọ ẹyọ kan rẹ̀ lọ sí church lọ́jọ́ sunday ẹ ṣàmì pé ní measurement yín lọ́wọ́. ṣùgbọ́n ṣayọ̀ ṣayọ̀ ń bà mí jẹ́ kí máa lè lọ sọ́jà tún lọ raṣọ fúnra mi eléyìí náà ìwọ ló ràn gbogbo ẹ̀ ló ràn sí mi lọ́rùn wẹ́ àkúnú. grandma bíbàjẹ́ kọ́ ọ ẹ ń jẹun ọmọ ni tí mo dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́run ẹ máa jẹ pẹ́pẹ́. àmín wọn náà wá jẹun ọmọ. àmín àmín. ẹ wàá tún yìí bí sí nínú ilé. àmín o àmín tó bá di àsìkò àti jẹun ọmọ náà àní fẹ́nìkọ̀ọ̀kan wá ṣàwátì. àmì má àmì àmì báwo dẹ̀ ni ṣé ń lọ fún check-up regularly. Ah, bó ṣe dọ́là. Ah, of course mo máa ń kó dọ́là ah, because mo gbà bá ti ń lọ fún check-up báyìí ni doctor máa ń pè mí pé hello ìyá ọkọ ẹ ṣe é lọ ni o. èké ni doctor náà. Mm, ẹ má wọ̀ ẹ́ bá dọ́là máa ní kí driver wa gbé yín lọ ọmọ lórí ń bọ̀ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ kò lọ rest kò lọ lọ sùn. ó ṣe dáadáa ṣá. ó ṣe dáadáa ìyá kan torí ibi tó ti gẹ̀ẹ́tẹ̀ náà ló ti bá mi gẹ̀ẹ́tẹ̀ ọmọ ọ̀dọ̀ tèmi náà tó bá ti ṣe dáadáa ẹ ṣáàjẹ́ kí n gbó àbáyé pààrọ̀. ṣàkèrè ti bọ̀ ọ̀bọ̀ mo fẹ́ ra Ferrari bọ̀ ọ̀bọ̀ ṣàkèrè ti bọ̀ ọ̀bọ̀ mẹ̀sọ́ọ̀nì ṣàkìtì ṣàkìtì. Oh my God! Come here, John. Leave your mommy alone. Oh. Uh, you. My oldest went my my holiday at Florida. Florida. Why Florida? Because I want to visit Disney World. Disney World? Yes. Guess what? Done. Done? Yeah, done. Ah, Bade, kí ló tún fẹ́ lọ He was there just last year. So? So? Fèyíṣayọ̀. Hmm? Nǹkan tó mọ̀ yín sọ kiri ni gbogbo ìtọ́nà ń ṣe sílẹ̀ náà. Wait, have you forgotten? he has to be respected. Uh, look baby mm-hmm. once you're big mm-hmm. you gotta do it big mm-hmm. you gotta keep doing it big mm-hmm. as a matter of fact mm-hmm. you're going to see bigger and biggest. if he wants to go there anytime he wants he can do that. I want to go won You want to yii won lo 3 to 4 times a year. Ah, kí ló tọ́ ọmọ mi ò lè wọ kó lè máa gbé dẹ̀ tó bá fẹ́ kí ló tí ò lè lọ síbẹ̀ lóṣooṣù. gbàdé má bọmọ jẹ fún mi o don't forget that òṣì máa láàbúrò. ẹ kí ni àbúrò yẹn láti ṣe pẹ̀lú yẹn kábọ̀ ẹ bá dé òun náà live life ẹ OBO làwọn ọmọ mi OBO right say that say I am an OBO. I am an OBO. OBO right. ọmọ bàbá olówó. okay mo ti gbọ́. How's your lordship places? Okay. Thank you. Hmm. Disneyland. Hey, right? Don dun dun dun dun dun dun. Jẹ́nà, ibo ló ti ń bọ̀ láàárọ̀ kùtùkùtù náà? Ẹ ẹyọ, wọ́n gig ni. Gig? Yeah. Irú gig wo nìyẹn? My God, you been drinking? ó ti mọtí. real sis uh, you know you know ọ̀rẹ́ mi kan ṣe birthday party so mo kàn lọ síbẹ̀ with a couple of friends just hanging out you know àwọn wà ń bẹ̀ tilẹ̀ fi mọ́ it was crazy it was fun you know so kàn ní wá sùn díẹ̀ sí kí n chill you know kò fẹ́ avoid the mọ́mí àwọn confront wọn wá sọ ẹgbẹ́ wá ṣó o wá fi pé mi ò ní sọ̀rọ̀ àbí lókè ayọ̀mí o kì í ṣe ọmọdé mọ́ a lè sọ pé ibi báyìí ni kò rè sí ibi báyìí ni kò má jẹ̀ sí ah what is wrong with you akọ́wọ́ tó tẹ̀síwá mú mọ ilé mi ò like òun mọtí. oh no no no no ọtí díẹ̀ mo mu just a little bit you know pẹ́ pé nǹkan mo jó gan I was just dancing all over the place you know DJ was mad it was just crazy you know you shut your mouth? I don't know. Ṣé òfin ìpọ́nmọdé ni ẹ ṣá? If we open doing, ó yẹ kí wọn náà níbi kan company dáadé tí wọn náà máa mójútó. The last time tí mo bá fi sáyọ̀ tọrọ, I told her kókó náà máa bọ̀ nílé kí ó tún ṣe náà yẹn. Ó ti parí school. Ah, èmi nìkan lè dá máa ṣe léyìn náà. Ẹnìkan kì í jáwàdé o. Let's do this thing together. Ẹ jẹ́ ká jọ mójútó company dáadé. Yeah, uh, yeah, the boss says, okay, you know what, I promise you máa lọ sáwọn pàtí yẹn mọ́ ló bá ti jalẹ̀. bá jẹ pool party ọ̀sán wọn nìkan máa rose mi fẹ́ kẹ́ máa sọ àwọn. will you be quiet? Uh-uh. pool party kọ òkun party ni o ṣe lọ swim ní òkun just think about what I've said o kó o ro dáadáa. ah. ah I say I love you I love you so much. Ah, ah, èmi nìkan náà ni mò ń ṣe gbogbo ẹ̀ gbogbo yín dẹ̀ ti dàgbà ẹ ti gbọ́. But I don't understand all this rubbish. Ọkọ yín kan àtọmọ yín. Come on, get up, get up. My back out, to Jeff, for me. Go to the room. Go into the room and go and sleep, Jerry. Azim. What is it? <laughs> Oh, get there. Oh, bad. o mọ fara ti dára gbà òun eh. náà mọ bó ṣe rí gbà kan eh. Eh. Mm. a ti máa ṣe ha ó yí báyìí ara ti ń dára bọ̀. ẹ̀yin ò bá tán lẹ́nu mọ́ mi ẹ̀lẹ́ ní lọ́dọ̀ dáadé. <laughs> Eh, ọkọ mi eh, mo máa tiẹ̀ fẹ́ sọ ọkàn létí ẹ̀. Ah, eh, èmi àti Fisáyọ̀ máa sọ̀rọ̀ lọ́sàn-án. Ah, mo rò pé bóyá kó máa bọ̀ lépo áńdò ìkan lára àwọn company ẹ̀ṣọ́ investment ẹ ń ṣọ ìwú bẹ́ẹ̀. Ah, bàbá ẹ̀ náà ń ṣọ ìwú. àwọn náà ni mo try to understand bàbá ẹ̀ ìwú. irú ìbéèrè rádaràda wo nìyẹn ah, bàbá mélòó ni mo bí fún. farayọlá níbo náà ti ń fa orí lẹ́yìn olórí how can you just sit down one day kó wá pe ọmọ pé kó máa bọ̀ kó handle business tèmi láì sọ fún mi is that done. Mm. bẹ́ẹ̀ni. mi ò sọ pé mo pè mo ní mò ń rò pé bí a kó handle company bàbá ẹ̀ tí bá tiẹ̀ wá sọ pé kó wọn àbúkọ́ handle company bàbá ẹ̀ ṣẹ́ni mi ò gbà ni àbí nǹkan ọkọ mi tèmi kọ́ ni tí bá dẹ̀ ní kó handle nǹkan wà kí ló hàn nínú yẹn. one question ṣé ẹni tó wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ó ń complain pé ó sú òun ni àbí òun ò tó gbangba sùn lọ́yẹ mọ́. Ah, ṣé mo ló complain bí ló complain la kò sọ pé káwọn àbúrò wa ran ẹ̀gbọ́n wọn lọ́wọ́ kọ́run má bàa wọ ẹ̀gbọ́n wọn ni. ṣé ọlọ́run wọ̀ ni no tell me ṣé ọlọ́run wọ̀ ni. mi ló complain pé òun wọ̀ o èmi kàn sọ pé bí a ká. conversation tó bẹ̀rẹ̀ yìí i'm not interested in it ah. I am not interested in it. Yeah. Uh, wisdom is profitable to direct. Amaso tiwa. Àmọ́. Wà lára yín. I know you went to school. I know. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ náà kò sọ tán. Òun ṣì gborí padà sáyà mi náà ni. Ẹ̀ẹ́n, àyájọ́ bù ní Ìbàdàn bù sí. já nǹkan but mi ò expect pé màá bá yín Tell ẹ that dájú lọ sí birthday kábíyèsí. ní ìlọ́jọ́. why and she don't look happy or strong. dàbí mi ti mọ ọkọ tó ń ṣe yín ṣé nítorí ọ̀rọ̀ company kò ṣọ̀rọ̀ company tẹ̀yàn ti dáàdì Go to Tori you know what ma ẹ fi dáàdì sílẹ̀ náà ṣe báwọn lọ ní company wọn ẹ jẹ́ kó ṣe bó bá ṣe wọ̀ wọ́n. ó kàn mí o ó kàn mí gidi gan ni because nǹkan tó bá ti kàn ó kàn mí ó kàn èmi náà ni ah, ah. Oh. báwo ni wọ́n ṣe máa wo ṣùṣù tó máa kó gbó property tó máa gbó sórí ọmọ ẹ̀kan ṣù ẹ́ ṣé wọn kọ́ ló bí àwọn tó kù ni ṣé ọmọ kan ju ọmọ kan lọ ni bí wọ́n ṣe máa ń dá hatred lẹ̀ láàrin àwọn ọmọ ni. Mm, mm, mm, no one is hating anybody mo ṣe bá some hours ago lórí fóònù and we talked about it kò tiẹ̀ so èmi náà ni mi ríro because àwa méjèèjì are wà interested in the family business at all. àbẹ̀wò àwọn ọmọdé mi ń torí wọn bá kò dìde lẹ́gbẹ̀ẹ́ mi jàre dìde lẹ́gbẹ̀ẹ́ mi kò má dànù bí mi dìde lẹ́gbẹ̀ẹ́ mi kò má dànù bí mi. ṣé mi ni mo bí ọmọ ìṣá dábàá wà wo lọ kó bọ̀ òun ló máa ṣí gáàsì alẹ́ àná yẹn sílẹ̀ ló máa jó mi mọ́lé. ọ̀gá àwọn tẹ̀ ṣe ṣe mẹ́ka sí ọ̀gá ọ̀gá madam madam o ọ̀gá ọ̀gá ló ṣe ló fa ìwò èso yìí madam àbẹ́ẹ̀kọ́ ló kàmú àtúmọ̀ àtẹ́là sí ẹni kú náà ọmọ sí ẹ̀yẹ chief ẹ ẹ ojú mi náà ojú mi ojú mi náà jẹ ojú mi ẹ gbà mí ọ̀gá kọ́bí wọ̀tá ok ẹ eh, hot water ordinary water or cold water which one you wan inside. ní

no, there's a mix up somewhere. No, no, no, no. It's not possible! Lawyer, is this a joke or something? Joke about Everybody, I think my job here is done. I have to go. I have to go. Like seriously? Like yeah. seriously? Sorry. Like seriously? Sorrow. Like seriously? Hey, wo ẹ mommy, mommy, mommy. kò possible <laughs> náà kò possible. gbogbo wa la mọ̀ nínú ilé ìpè sista mi ẹyin ju dádì lọ jẹ so báwo ni dádì ṣe máa ṣe wíwò tí wọn ní include wọn. ṣayọ sọ̀rọ̀ de. ẹ wò ẹ wò ẹ má dọmọ lórí irú fún mi ẹ fọmọ lọ́rùn sílẹ̀ kí ló dé ṣóun ló kọ wíìlì mi. Ah, ah. ìwà bá yín ọkọ tó ṣe o ti ẹlẹ́yìí o. ó yẹ ló ṣe wíìlì tẹ́wọ̀n ojúmọ́ wọn lọ́wọ́. baby. Baby. Ṣayọ̀. Ṣayọ̀ kí ló ń ro? Olúwa fẹ́ Ṣayọ̀. Wọ́n máa fi ronú para ẹ̀ pọ̀rọ̀ yìí máa níyànjú. honey kò yé mi náà. I mean, it's important to be rectify. You know, I mean, it's very, very important. But to ṣe ẹ̀ṣẹ̀ kan wà tó ṣe dáàdì kan tó kù ni. Ẹ̀bí kí ni nǹkan tí wọ́n rúbi ṣe tó máa fi dájọ́ ẹ̀ tó yìí? Mi ò ṣe dáàdì. Dáàdì ò dé fìgbà kankan bínú sí mi rí. I just can't place my finger on anything. I don't understand. I, I totally feel out of place here. But you cannot be out of place. It's unacceptable. I'm at to rectify but this is not the way to do it. Only if you're not married now. tó For now, take a look at us. No, darling. You can go to bed. Huh? I'll be fine here. ṣó tún máa fi ronú wá tó àdìrònú mọ be insane. No, nǹkan mi ni. okay. come come on inside with me. èmi ni mo pe ìbò yìí torí mo pé nǹkan tó ṣẹlẹ̀ lánàá ó da ọkàn púpọ̀ ní irú pàápàá jùlọ ìwọ ṣayọ mi ò fẹ́ kẹrí bàbá yín gbìyànjú burúkú nítorí pé gbogbo ohun tó ṣẹlẹ̀ yìí ò ní bó ṣe jẹ́ nígbà tí èmi àti bàbá yín fẹ́ra wa ojú ọmọ pọn wa gan-an ah, a wá wò pé bóyá ká wá nǹkan sọ̀rọ̀ ara wa ibi tá a wá lọ wọ́n ní ká lọ adopt ọmọ ká tọ́jú ẹ̀ ká má jẹ́ kó mà lá pé àwọn akọ́là òun so. I decide to adopt Shayo. nítorí pé wọ́n ní ká tọ́jú ẹ̀ dáadáa á tọ́jú ẹ̀ and that was why we gave her the best of everything. kó má tiẹ̀ mà lá pé àkọlà mi ò kí ló mú kí lè fi kó fà tí bàbá yín fún yín fún Ṣayọ̀ ní the best of everything education well wọ́n ní sọ́ọ̀ nítorí pé ìkìlọ̀ tó fún wa. nítorí àwọn pé bí a tí bàbá bá tiẹ̀ ṣaláìsí tó bá tiẹ̀ wá mọ̀ pé bàbá òun kọ́ ló bí òun kò ní ìmọ̀lára púpọ̀ torí a ti ní nǹkan tó lè gbára lé pàápàá jùlọ a ti ti fọkọ a ti ní fámìlì tiẹ̀ ọkọ náà dé ló ti níyì mi ò fẹ́ kẹ́ rí bàbá yín bẹ́ẹ̀ yàn burúkú rárá nǹkan tí ó fẹ́ òun ni a ṣe fún ṣayọ no no uh, um, mom ẹ wò <laughs> okay okay this is going too fast and uh, ẹ wò nǹkan tí understand pa parents would need kò ń ṣe ẹni tí ó bá da ẹ̀jẹ̀ léèyàn that's right. Yeah ẹni tó bá tọ́yàn dàgbà náà òbí èèyàn ni so there is more to it irrespective of gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ ní past àjọ dàgbà ni so Aunty Shayo still remains our sister yes and your daughter she has every right to the will ẹ mọ tó ṣẹlẹ̀ I am ready to give her everything everything gbogbo nǹkan tí popsi fún mi I will give it to her right now ẹ hmm, what you just said is right yes we know but the late man's wish and we cannot So pé nítorí ó ti kú sí kàkà ká dá òfin tó fi sílẹ̀ rù a oh, not fair. Not fair. Life itself is not fair, my dear ẹ wò mọ́mì mọ́mì mọ́mì nǹkan tó máa ṣẹlẹ̀ ni mo get yín but ẹ̀gbọ́n wa lẹ́nu. ẹnu burúkú dà sọ́hùn gbogbo ẹnu ẹ sọ́hùn wájú ta lẹ ti ń dún fatafatafatafata ta lẹ gbẹ mò ń sọ̀rọ̀ mò ń sọ̀rọ̀ kí ló ń ṣe kí ló ń gun ẹ kí ló gbójú lé gan-an ó ti jọ ẹni tó máa jọ ìyẹn náà ti da gbogbo ẹ lẹ́yìn sí ó ti lọ ó yẹ kẹ́nu ẹ máa dùn kẹ́nu ẹ máa dùn gbèkéré kó máa dín dòdò alára lára òrò òun oníyókò àìsàn kó àìwò kí n tiẹ̀. Um, ẹ má bínú èmi ti fẹ́ máa lọ mọ́. ẹlẹ́jà rẹ máa lọ darí ọkọ. bọ́sọ̀ ẹ bá gbọ́ yọ fún dúrẹ́dì. wèrè ni ṣé o ya wèrè. àtàlà ṣe mọ gòrò is class níbi ọ̀rọ̀ understand me. mo rántí pé tó gba ìsílẹ̀ ìtìkù ẹ̀ sọ abẹ́ta kí wọn náà máa lọ nǹkan máa yọ àwọn ọmọ ipò àwọn maybe you no understand me. I'm not going to somebody. Yeah. Somebody. Mom, daughter. Oh, Abaito. Hmm. Sorry, sis. Hey, darling. You said Yeah. Yeah, food is ready. I'm not hungry. Ah. Ṣé wàá ní jẹun kó tó jẹun? Mo lè bi òpá mi. Um, won't you give me a kiss before leaving? A kiss as usual. Bẹ́ẹ̀ kórìí èyí. Daddy. Mommy, I'm going with my homework. Mm, darling, mommy is busy right now, okay? Go and meet daddy. Let him help you, okay? Mm-hmm. Go get out of my sight, man! tọmọ dànù fún mi aṣọ fẹ́ ṣe lè ṣe ni kí ló lè máa rò tó yẹn tó ka ẹ lára. wà ó ṣe gọ̀ báyìí ná. gọ̀. yes kí ló tó daft báyìí. ẹ jóná jóná jóná. Um, tell me darling close <laughs> your room okay mommy is coming. kí ni tó o mọ́ra. ẹ. you cannot read between the lines. Um, lines kò yé mi. ọ oh, kò yé ẹ at all kò lè you are an idiot. sorry. yes. ṣé tẹ́mi bá mú ẹ̀pọ̀ mu àlè ní ẹ èmi á fẹ́. yes. ṣé tẹ́mi bá mú ẹ̀pọ̀ bastard ní ẹ máa fẹ́. ọmọ níbi ní ọ̀rẹ́ mo pè ẹ́ láyé mọ̀ pé ọmọ wáṣọwáṣọ ìkejì ajá ni ẹ. Gbade, what is the meaning of all this? Ṣùgbọ́n níbi tó ti tọrọ mi, mi ò jábọ́ látòkè náà. Yes. I got parents. Of course, mo tọrọ ẹni but if you a ti lọ tọrọ were you deaf when they said that they adopted you ọ̀pọ̀ ẹgbẹ́ sọ pé ọmọ tó jù tó tó fà sínú ilé wọn ni ẹ ìwọ kọ́ mọ liability. Padé stop all this please stop it. Gbàdé. Ní ìgbà wọ́n gbàdé mi o wọ́n gbàdé mi. As a matter of fact you know what before I get back get get your your stuff Caleb kúrò nílé mi I want you out of my house and my life and take that thing to Peloma ọmọ pẹ̀lú mm, No, don't call my son a thing. Say what is it? Your baggage. Wọ́n di ọtí. this to me. You're all I've got, please. I need you most in my life right now. Please don't leave me. It, Fisha, why are you making me look like a bad person? No, why? No, I'm not. Okay, you look at it from this angle. Eh? Kò realize pé to tí to meet nílé mi tí parents Me, You find out they are not my parents. Ah, uh, how would you feel? ẹ́ eh? wọ́n báwo ni mo ṣe mọ̀ bóyá ẹni tó bí ẹ ìyá tó bí ẹ kò kí ń ṣe jọ̀ǹkì wà á ṣẹ́wó ni ẹ́ eh? tó bí ẹ sílẹ̀ kan tó tó bí ẹ no no i'm not abusing you mo ń béèrè ọ̀rọ̀ ni ṣé ọ̀mi yẹ or better still how do i know that Baba Baba ẹ̀ ò ní wá pa ẹ́ eh? so ọ̀nà tó bí fẹ́ mi a máa exhibit wá pa tó bá yẹ ń dàgbà ibo mẹ́sàn-án báwo yẹ kó mo ti rí. I just want to mi orí tí mo gbọ́ lórí bẹ́ẹ̀dì rí tell me have you ever seen me shake on this bed kí wọ́n máa ṣàlàyé pé ọmọ tó wọ́n tún wọ́n bí o ọmọ oníwálápá ni o wọ́n gbá ìbọ̀lọ́ ti rí wárápá eh no it cannot work All right? I'm not going to do this I've been married to a lie all along. Gbẹ̀dẹ̀, kò rí bẹ́ẹ̀ náà. Ah. Please. Is it my fault? Èmi mo bí ẹni. Daddy Joe, please Joe, Joe, follow fọlọ́ ọba bẹ́ẹ̀ please please please just try and work this thing out please. Come on, fuck on me, man. Let me ask you a question. Ta our biological parents Eh? Do you know them? Eh? Sorry, wọ́n No, oh, o ò lè dáhùn ẹ tí wò bá ní tìjú ṣayọ ìtìjú ló jẹ́ fèmí how do I tell my friends that anything tí mo fẹ́ sílé for donkey years tó wà nígbà tá a ṣègbéyàwó ọmọ àlè Aleni? that she's a bastard. Oh. How do I explain that to my colleagues? I can't. So go ṣe ilé oṣù ọ̀bìnú rárá mi ì ṣe ká fún ẹ. Put yourself in my shoes. Tí bá jọmọ ìyá ẹ, wàá gbà kí n fọmọ àlè sílé. Gbàdé, gbàdé, please. Wo, màá kúrò nínú ilé ìfún ẹ o ṣọgbọ́. no no no no no gbade please. kí ni gílẹ̀ fẹ̀yìsà fẹ̀yìsà don don don let me do what I've never done to you before. on nuisance ọmọ àlè játijàti. gbade gbade. gbade please. Babe, please don't leave me, please nínú ọmọdé ọmọ ìlú àgbàdo. oníṣẹ́ ayọ̀kọ́ mi ọ̀lẹ́ ilé ní ìgbìmọ̀ tí mo fi lẹ́wọ̀ mọ́mí kí ni kí ló dé. ẹ bá àǹtí ni. tó bá jẹ́ pẹ́lú ẹ̀hẹ́n ṣé wàá ní kó gbowó nulẹ̀ ni kí ló kọ́ ẹ pẹ̀lú yẹn ẹ jọ bú nǹkan ẹ̀yin lẹ́ ránṣẹ́ ẹ ẹ tí bá ránṣẹ́ ńkọ́ ni kò kò máa gbé nǹkan tí ó kọ ṣẹ́ni géètì tó ń ṣọ ni gbé kí ní sílẹ̀ kó kó kó bọ́ta. ẹlẹ́jà ló kọ ní pẹ̀lẹ́ yìí. <laughs> wo ló ti wá ń bọ̀ pẹ̀lẹ́ o. mọ́mi gbadé màá ní. gbadé kí ló ṣe gbadé. ó lóun ò ṣe mọ́ ó lóun ò lè fẹ́ ọmọ àlè bí ọmọ àlè ni mi. Eh, ah, ah. irú ọ̀rọ̀ kọ́rọ̀ wo nìyẹn níbo ló ti rọ́mọ àlè ah, àbúrí ẹ̀ dàrú ni. kò sí nǹkan tí Gbadebo sọ sí mi tán I felt like a filthy rag mo dẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ títí ó lóun ò gbọ́ ni mo rò pé kó tó bẹ̀rẹ̀ sí ni mo lílù dání pé kí n máa bọ́ bí báyìí mo dẹ̀ mú ọba aṣọ tí mo lè lò fún wíkẹ́ndì pẹ̀lú ti ọkùnrin mi ni wọ́n ní kí n máa wọ̀ mo dẹ̀ ti pé school ẹ̀ náà pé tó bá close kó bá mi gbé wá síbi báyìí. Ah. Eh, ṣayọ̀ ibi ló fẹ́ mọ̀rọ̀ lọ yín ah, ó bá má mọ̀rọ̀ lọ síbẹ̀ ah, ó bá mọ̀rọ̀ lọ síbẹ̀ ibi ló ti ń gbọ́rú ẹ̀ ṣoríjọ́ tó ti ṣègbéyàwó lólè tàbí fi orin àti ayọ̀ àtọ̀yàyà tàbí tiẹ̀ lọ sílé ọkọ báyìí mo ti ta yàrá ẹ̀ ah nígbà tí nígbà tí wọ́n ti ń gbénu lé tó fi gbọ́n tó mọ̀ mí tó gbọ́ rí ó gbọ́ rí pé mo tiẹ̀ lọ ṣe mí tàm lásán ilé àwọn òbí mi ilé ọkọ ọmọ la máa ń gbé àárọ̀ èèwọ̀ ni wọ́n ń ṣe rẹ̀ ìdílé wa mú. mọ̀ mi. ẹ wo ṣayọ ọ̀rọ̀ tó wà lẹ́yìn ìṣọ́ra rí wo ètò wo ló ń bá yàn wọ̀ ọmọ tó fáyìn báyìí ó wá kúrò nílé ọkọ ẹ̀ ó wá ń dálé nùsù síbí kò dá. kódà mi àdúrà mi ti kú ẹ ṣàánú mi ẹ jọ mọ mi. ibo lè fẹ́ kí n lọ I don't have anywhere to go you're all I've got mommy ẹ jọ mommy please just wait a little while. oh mm. Ṣayọ̀ you have where to go you have here to go o kò fẹ́ sọ mí lẹ́nu ni pẹ̀lú gbogbo ẹ̀bẹ̀ tó ń bẹ yìí fẹ́ sọ mí lẹ́nu ni ah, owó bóyá kò lọ sọ́dọ̀ ìyọ̀kọ ẹ̀ àbí kò àbí ah, wo kò sáyè ń bí ní ìwèrè tó bọ́ta ń sè bí ló ń sùn jọ́ǹbù bí ló ń sùn àwọn àbúrò ẹ̀ mú wà bínú ẹ̀wọ̀n. Kasali ìwé ẹ̀kọ́ bá ti ẹ̀ kó má ṣe wàhálà. Kasali mo mi fíìlì mo mi mo mi ẹjọ́. program torí wẹ̀ fẹ́ wò lóníjà ní òde báyìí. 你，你，哦，啊！你先哪里呢？ ọ̀yá màmá ń kú ọmọ bá dé ike ìwọ pàápàá ṣebí wàá dẹ̀ ti pè mí lórí aago kí n wá bá bẹ̀ kí n mọ̀ràn ẹ̀gúngún bí ọ̀ràn agúnfọ̀n yẹn kí n fi fà á ó ṣe wá sunkún ó ń ṣeré ni àwàdà ló ń ṣe for better for worse ni ìrẹ́ àti òun jọ sáìn ẹ̀dẹ̀jọ́ máa bára yín kalẹ̀ lójú ẹ̀mí mi báyìí ni. gbà tí kìí ṣe pé orí ẹ̀hìn ló lórí títì kò lè bẹ́ẹ̀ mi sọ gbogbo kátikàti tó ń sọ yìí sórí tá a bá yẹn gbọ́ bàbá ni òun fi agídí jọ àwọn agídí ẹ̀ ò kì í tó bá ti bínú wúro wúro wúro wúro. bá mi mú fóònù kan bẹ́ẹ̀ yéésù kí n pè mọ́ jáde. ewo ni mọ́ mi. ilé ìdè kò mú àkóso olùmọ̀lẹ́. yéésù ò ṣe kọ́ra. sorry. gbadé díẹ̀ báwo ni mo wà okay. Yeah. Uh, uh, uh àkọ́rà ẹ ibo ló wà yìí. ìgbà wo ló máa dé ah, ọ̀nà náà pẹ́ jù. ẹlẹ́dàá mi àbá mi ṣú ẹ̀dínlé láyọ̀ ẹ ẹ tó bá ti wá ń bọ̀ ọ̀dọ̀ ni kò darí sí bíbá yìí o. Okay, my dear. Yeah. Olóòrà yìí ti ń fárífájá I love you too. Pẹ̀lú ọkọ mi. Ó máa kàn mí lára. Kò síbi tó ń lọ. Lójú ẹ. Ṣó lókè mi lẹ́yìn ọ̀run? Bí bá gẹ̀ tí o rẹ́rọ ẹ̀ ó ò náà bí kankan Oh, yàrá lọ ọ yàrá mi báyìí ni kò bá dà kó kò fẹ́ yàrá tiẹ̀ yàrá tó ń lò tẹ́lẹ̀ ọ mọ ẹ ṣe mà ṣé màá tiẹ̀ ta ẹ ṣé mi ò kí tèmi. ọmọ mi kò sọ̀rọ̀ lẹ́sẹ̀ ẹ mẹ́nu kúrò lẹ́yìn. ẹ̀yin ló bá ń lẹ́yìn ọ̀rọ̀ wà nù tá a sọ yìí kódà ọ̀rọ̀ pọ̀ nù ẹ̀ pẹ̀lú ọkọ mi gbẹ̀tì ọmọ lọ́yẹ ọmọ lọ́yẹ àjíbọ̀kẹ́ ọmọ lọ́yẹ jákànjákàn wàá gbọ́ ìtẹ́mi sọ fún ẹ torí ọmọ òní kọ́rọ̀ sí wọn lẹ́nu ẹ sórí gbogbo tó ṣẹlẹ̀ kò dùn mọ́ òun náà ah, ah. ṣé ìwọ mọ̀ pé nǹkan mẹ́ta lẹ́rú òkè fi ń purọ́ ìkíní oníyà kan lóbìnrin ìkejì ó ní bàbá kan lóbìnrin ìkẹta ó ní níbi kan lòun kan ti ṣe wá ìjọ tó dẹ̀ ti wà pẹ̀lú wa ìjó gbé ẹ e lọ́kàn gbóná. Uh, ṣóòrìn ọkùnrin ni àbí ìwàkiwà ló wù. ṣó ni mo lọ òun ni mo fọwọ́ mi kàn ẹ́ ni. wọ́n dẹ̀ fọmọ lọ́mọ lẹ̀ kó jẹ́ kó fẹ̀dọ̀ lórí òróró but they don't do that. a ní mi ṣe mọ́sẹ̀ dandan ni ah, ṣé mi nìkan ọmọkùnrin ni mo ní mi ṣe mọ́ tí wà ni ṣé wọ́n lè kó òun tó wà ẹ̀ rí lè wọ́n rí ni ilé tó ju lè Dangote lọ ẹ̀ àwọn olówó wọn lérò ẹ̀ síta láì ṣe ọkọ ẹsẹ̀ ò dá ẹsẹ̀ ò dá ìwà ò dá pé ìwà inú ẹ̀ ò dá I'm done. ọmọ pé mi ò kì í ṣe aláyọjú rán ìwọ ló lọ sọyọ ìwọ náà ló tọyọ bọ ìwọ ló mọ bí ilé wọn ṣe rí ìntẹ́mi sọ fún ẹ ni pé ọmọdé yìí ò ní ibi lọ she's a good girl. ṣe ká ní pé mo mọ̀ pé ọ̀rọ̀ gẹ́gẹ́ lè fẹ́ bá mi sọ ni mi ò ní wá síbí o i'm at work mo ń ṣiṣẹ́ lọ́wọ́ lẹ pè mí mo ní meeting pẹ̀lú àwọn executives ibi iṣẹ́ mi lẹ pè mí náà. mo ní mo láti máa lọ ẹwọ tó bá dẹ̀wọ̀n ìkẹ́ wọ́kọ̀ fún tó bá dẹ̀ àgẹ́rà tó ayé ó mà ti lọ fi sílẹ̀ ó ti lọ jẹ́ kó gbónú lọ kó gbọ́mọ bọ̀ wá bẹ̀ mí. mọ́mí èdè jọ ẹ bá mi bẹ̀ mọ́mí mọ́mí please mọ́mí ẹ̀wọ̀n kì í ṣe bíbí o I'm only a victim please mọ́mí please talk to him ẹ má fi bá sọ̀rọ̀ bíṣù fẹ́ kí n lọ dalé bó ṣe ní mọ́mí mọ́mí please. I can't do without Gbade. Gbade is my life, is my everything. Mommy, mommy, please. Estou tentando aguentar o gosto do filho. Você vai me mover? Yes, ma'am. Vou Do. Ah, é culivar. Madame. Ma? Yes. Você morre, gata. Nossa. Oh, my God. Oh, my God. Oh, my God. delicious mommy. Ah. Ah ọmọ yín kọ́ ṣọ́ọ̀bù dídú láti sọ. Oh. ọmọ náà tó fi mí ṣe lé ní ọ̀dà rárá gbogbo òyìnbó tí mi ò sọ ìgbà mo ti wà ní kékeré mo rántí mm-hmm. èmi oúnjẹ tó jẹkù náà mo bu oúnjẹ mọ́lẹ̀ mi náà jọ yìí mm-hmm. èmi mo ti kì í yó <laughs> mo yà rọ mi lé lórí ó wà níbi tó sùn sí bẹ́ẹ̀. ìyá ẹ ṣé mọ́ mi ẹ ṣé mo dúpẹ́ mọ́. nínú wa rí bákan ata. ẹ bá wọn. ọ lọ yàgò. mọ́mí delicious as usual. ṣé wàá wẹ̀ ni kó tó wá jẹun àbí wàá jẹun tó kó tó wẹ̀ èyí mo ṣe ń wò látàárọ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ wẹ̀ náà ẹ ti máa wẹ̀ dé ṣẹ́rí asukọ̀ mi yìí ẹ bá mi kíp ẹ má jẹ o. o jẹ́ mo kàn ẹ́ kí n tó run. màá lọ jẹ́ kí n sáré tí wọ́n ti wẹ̀ fún ọ̀hún jì máa mú jíkẹ́ ẹ má jẹ òun ẹ má jẹ òun ìgbọ́dọ̀ ẹ sọ. wọ́n máa bọ́kọ̀ ẹ sọ̀rọ̀ èmi àti ẹ ti kù sí látàárọ̀. Okay ó ṣà ní pẹ́pẹ́sẹ́ òun á wá rí mi ẹni kò fọkàn tiẹ̀ balẹ̀ gbogbo èyí tó ń ṣe yẹn agídí inú ló ń ṣe bàbá ẹ̀ ló fi jọ bàbá ẹ̀ lágídí ah! hmm. àkànjí ọmọ olódòde ó ní agídí ṣùgbọ́n òun náà bọ́ lọ́n lé iná ilé báyìí lọ́mọ ẹranko ẹ̀ máa yàgbẹ́yìn fi ilẹ̀ jẹ́ òun àṣetí ẹ̀ èèyàn máa ń fọkùnrin láyé kó jáyé ní fi ilẹ̀ ìta tó fẹ́ rí yẹn àríta padà wá bá wọ. tí wọ́n bá ti rí èmi èmi náà bẹ́ẹ̀ wọ kékeré ti rẹ̀. ah mẹ́sàn-án mẹ́sàn-án ìlú bá búrẹ́dẹ búrẹ́dẹ tó sóni nínú bá bọ́ gbẹ̀sẹ̀ tó ń takùn sọ́nà o nínú bá bí ọ̀rọ̀ máa pọ̀ òkun so ọ̀rọ̀ mi máa dayọ̀. ṣayọ̀. mọ́mí. ṣayọ̀. mọ́mí. kí ló ń wo inú gíláàsì dé máa lo mékọ̀pù ó mi ó lo mékọ̀pù o ò lo makeup o rẹwà lóbìnrin tó bá wò pé o fẹ́ wò mí rọ̀ èmi báyìí ni kò máa wò bó bá ti fáyín pé a sọ fún ẹ. ẹ ṣe mú mi ẹ ṣe máa tán. kò má tọ́ mú kò má tọ́jú kò má tọ́ tè ó fáyín gbádì òní bí lọ ó yìí máa wá bẹ ẹsẹ̀ méjèèjì. pẹ̀lú ọkọ̀ ọjọ́ mẹ́ta. Ah, Ǹlẹ́ màdíà. Mo ń mọ̀. Ó lè ní ìwé dáná. Lárí ẹ báyìí. Ẹ̀gbọ́n fáyì sí. Ẹ̀yin náà mo jọ. Àbí báwo ni? Ètò ọ̀sẹ̀ dọ̀pá mi. Ẹ wá ṣẹ́yìn lóògùn yín ṣá. Ṣayọ̀ ti fún mi lóògùn, ó ti fún mi lóúnjẹ. My mommy. Sísìn mi kásán, pẹ̀lẹ́ o. Mo fẹ́ yẹn. Ṣayọ̀ ń kí ẹ báwo fine wọn kọ ṣé wọn kẹ. ẹ jọ kí ni ká fi ṣe é lálejò. mo wà ókè mà. mọ mi ẹ ṣe ń ṣe báyìí tẹ́bí bá ń pa lọ sí kitchen àṣọ oúnjẹ ah, ah. ilé ni ilé ẹ̀ náà she can cook right baby. yeah. yeah. ó mú oúnjẹ sè é. kí ni túmọ̀ mi. ó mọ̀ mi ẹ má bínú. Titi, this is my mother mọ́mi Titi, láyọ̀ ni ìyàwó mi tí mo fẹ́ fẹ́ ń sìn. ìyàwó. ìyàwó mi my wife to be. ẹ mọ. kí ló ṣe ẹwọ́n ọmọdé yìí ṣé kìí ṣe pé nǹkan wà lára oríṣayọ níjòkó ń sọ̀rọ̀ ìyàwó. ẹ jọ sísìn orí mi wá dùlé yìí ta ló kóbi orógbó oṣù wálé ìyàwó ta ni. owó kẹ̀kẹ́ mi ràn mọ́ mi my wife to be ọmọ tí mo fẹ́ fẹ́ǹsìn mo ń fẹ́ lọ́wọ́ tí máa fẹ́ as a wife ta máa ṣe wedding nǹkan tí mo mí nìyẹn. Ah, ah, ah the mashup with the robot issue and everything that we we're gonna get all that we're gonna deliver it to the house 1972 lágbolé ọ̀kọ̀lá nílé wa ní ti ṣàfàrọwà fẹ́mi ní ṣùlọ́ka ìjọ ìyàwó wọn dẹ̀ gbàgbà lé mi orí mo ti bẹ̀rẹ̀ sí ṣàbíàmọ́ fún ta ló fẹ́ o ibo náà ti bí ẹ èèyàn ọmọ tí kìnìún kan bí. ọmọ kọ́lá sẹ́nitọ̀ ni èyí tí buhari ṣe àpọ́ǹtì ń sìn mm. yes ẹ̀rọ ti rí lè dáàdì ẹ̀ wọ́n láì Dangote olówó tó wọn mm. mọ́tò ó sùn lọ ní Bentleys Ferraris right baby every kind of car lọ ní mọ́mì. ṣé mo pé ìwọ ló lọ yọ ìwọ ló tọyọ bọ ìwọ nílẹ̀kùn torí mi torí ta wo mi jáde tì níyàwó wa ọkọ ẹ̀ síwájú tóró ti rí ibi tó máa ṣẹ́rù ká èmi ìyá ẹ̀ rè sórí ọyàn méjèèjì gbá ìyá mi tó mu yìí kò ní jí o fẹ́ mọ́mí ìtàn méjèèjì báyìí tí mo gbé ọmọ mi lé tí mo fi tọ́ kò ní jí o fẹ́ ẹ̀yìn mi pópó yìí mi báyìí tí mo fi pò gbádé kò ní gbà fún ẹ inú yìí tí mo fi gbé oyún gbádé kò ní gbà fún ẹ wo mi dáadáa ẹ ń ṣe ìyàrú ẹ kò ní ṣẹlẹ̀ ó bẹ́ fún làbàtà ó yọ bẹ́ẹ̀ tì kí ló ṣẹyìn ọmọ sí why are you so desperate ọkùnrin rí gàlátà gàlátà báyìí ọkọ wo ló pè mí ìṣàtọ̀tọ̀ ló ń gbé kiri ó ti bàlágà ó níyàwó ó sì ti bímọ ọkọ ẹ̀ síwájú. mo i don't like it ẹ dúró náà pálọ̀ ń jẹ́ ṣàyẹ̀nà ṣé mo fẹ́ kí mi ní kò fún ọmọ ẹ ṣe mọ́ ọmọ mi like it i don't like it mo mú ìyàwó tuntun wá kí ẹdẹ ẹ̀rọ bẹ́ẹ̀ embarrass mi. ojú ọmọdé ìjọjọ ẹni mímọ́ ǹjẹ́ ìwọ kọ́ ni mi ojú mi ò lè tán mi jẹ́ ìyá ẹ̀ ó jábọ́ sí kànáà ibi tó ti ń jó ijó eléégún káàkiri òkè pópó bẹ́ẹ̀ ni. Did your mom ever fall into the canal? My mom lives in UK, not my mom kódà bàbá ẹ̀ bó ṣe wà yẹn kíkà báyìí ni bàbá ẹ̀ kú níbi tó ti ń wọ àwọn ọ̀gá cfa dráìfà ń bàbá ẹ̀ kíkà kó báyìí náà sí bàbá ẹ̀ ò lè fi ọmọ mi gbádé oru mú mi wàá máa lọ. ah no no no sweetie no sit down sit down mọ́mí mọ́mí mi ò láìpẹ́ o ẹ̀yin ń bára náà. ṣé wọ́n lè bí rẹ̀ nínú ara rẹ̀ kẹ̀lọ́ dáyàwó studied for once in Because of a bastard. So, ẹ máa ẹ máa ọmọ ilé ẹ máa mú ọmọ ẹlòmíì ọmọ àlè. Ìjọ tí o tẹ̀wé tí lóyún o. She's pregnant, she's gonna have a baby. Did what? Ẹ wọ́n mi. Me, me, me, me, me, me. soro sọ̀rọ̀ yín mọ̀. Let's go. Don't fall on this. lọ́yẹ́ wọ́n ti wọ̀ ẹ́ nínú yàrá wọ́n wá wò pé ibo lọ́mọbìnrin yìí fẹ́ wà níwò yìí. ó mọ ọkọ mi ni grandma èyí náà sọ ni. oorun irú mi ló ń sùn ẹni tó ń pè ẹ́ ò dákẹ́ olùgbàgbọ́ ya sórí ní tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ lọ́rọ̀ yìí áwùn mi kò gbọ́ ṣayọ áwùn mi kò gbà áwáwùn mi kò múlò èmi àdùkẹ́ yìí láti kékeré mi ni mo ti mọ̀ wípé gbogbo ọmọ pátápátá àfúnṣọ ló jẹ́ lọ́wọ́ àwọn òbí yálà ọmọ téèyàn finú ara ẹ̀ bí ni o àbí ọmọ tó gbàtàn àbọ̀mọ kan tó kàn rí tó kàn rí tó ń rí lọ báyìí tó kàn rìn kọjá wájú ẹ̀ ọlọ́run mọ̀ ọ́n mọ̀ ni kó gbà á ìpàṣẹ nígbà yẹn ni ọlọ́run àwa bí gbogbo wa léèrè kí la ṣe tọ́mọ tiwa àtàwọn ọmọ lọ́mọ. gbàdé lanu ọ̀rọ̀ gidi mo rò bẹ́ẹ̀ kó fẹ́ sọ àfìgbà tó tún fọ̀ fún mi pé òun bímọ. Ah! àtìgbà náà lọkàn mi ti gbọ́ pé gbàdé bímọ kí la ti ń gbọ́rú eléyìí èmi náà wá wò pé kí ni mo wá ń dá ẹ dúró fún ẹni tó torí ẹ̀ ń dúró òun ló ti rìn bó ṣe fẹ́ rìn tí orí ẹ̀ pé pé òun gbọ́dọ̀ retrace steps òun mi lè nírú ẹ lọ́mọ kí n ní kó máa dúró ìdúró lẹ́gà tọkùnrin kan òun mo ṣe wá ní kí n sọ fún ẹ bóyá wàá rìn tiẹ̀ síwájú kọ́lọ́run ẹlẹ́dàá mi kó bá mi yan tiẹ̀ fún ẹ torí irú ọmọ tó jẹ́ ní sàkání mi tí irú ẹ̀ bá wọ ìdílé kan tó wá fẹ́ lọ ó yẹ kéèyàn mú aṣọ báyìí kó fi léjìká kó mú rìn níbi tó ti yẹ kó ké gbàǹjarè kó kébù sí kó sọ fáyé pé ẹ dákun ẹ má jẹ́ kí ọmọ yìí lọ sàkání mi àmọ́ mi mọ ọ̀nà tí mo tún lè gbé gbàjú kí n sọ fún ẹ pé bó ṣe yàrá kan bó ṣe rú màá bá lọ lágbára wa bá kà kí wọ́n náà rìn síwájú. Si kọ́lọ̀ ń bá yan fún ẹ torí tó bá jókòó síbi àwọn èèyàn máa wí pé wà á lé ilé ọkọ ẹ náà ló ṣe wá ọ̀dọ̀ yẹ ọkọ ọlọ́run má dẹ̀ ní ọkọ yẹyẹ yẹ mo ní kí n sọ fún yàbọ̀ mi rèé o. ẹ ṣeun. èmi mọ̀ ẹ́ pé ohun tó ń ṣẹlẹ̀ sí mi ọlọ́run bá mọ̀ pa ẹ̀. nítorí wọ́n ní ewé kan ní jábọ́ lára igi kí ọlọ́run bá mọ̀ mọ̀ pa ẹ̀. Ah! èmi ti gbà fọlọ́run àgbélébò mi náà rèé. ọlọ́run ọlọ́run agbára ọlọ́run ayọ̀ ló máa ń pè é ọ̀rọ̀ mi. ẹsẹ̀ ẹsẹ̀ kàfá. bọ́ọ̀ ibikíbi tó bá wà mò ń fi dá ẹ lójú pé gbájú ò bá níyàwó ní ìmọ̀ kọ̀ọ̀kan nínú wọn. ìwọ ni mo mọ̀ pé mo rí tó bá pé mo ti gbé wúlò mo ti mo ti lè wúlò ṣojúṣe ìyá ṣojúṣe bàbá péré bàtà yóò lọ́wọ́ ẹ ṣe gbà ẹ ṣe ọ̀rọ̀ ẹ má sùn grandma. tí ìbá ṣubú kí lè fẹ́ kéwì ṣe má sọ pé ó lóko rẹ́dẹ̀rẹ́dẹ́ bá mi mi sọ pé. ẹ wo grandma irú ìyọkọ bíi ti í ṣọ̀wọ́n ọ̀pọ̀lọpọ̀ ìyá o kò lè ṣe gbogbo nǹkan tẹ́ ti ṣe fún mi. ìtumọ̀ pé kò fi mí lẹ̀ kò bíbí náà ṣayọ mi ìfẹ́ àwọn ọmọ ààyè pé bí olóòwò bá ṣe kọ́ tèmi lélẹ̀. Ah, ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe ẹ má fi mí lẹ̀ o ìwọ lọ́mọ tí mo gbọ́nù bá gbọ́nù lẹ́yìn gbọ́nù ẹjẹ́ máa sunkún ẹjọ́ ẹ̀wọ̀n mi ìfiyín lẹ̀ mí kú dáyọ̀ mi ìgbọ́dọ̀ bá rí ẹ̀ o ẹnu ariwo lójú ọ̀rọ̀ gbogbo ìgbà tẹ́ bá ti mẹ́rin ṣe yẹ pé yẹ bọ́ ẹ̀rín mi. Please, thank you everything, I love you. Thank you. Pẹ̀lú ọkọ rẹ̀, báwo dẹ̀ lè ṣe lè? Purpose fine, fact, iṣẹ́ lọ bí mo ṣe plan and uh, it was all a success because I went contracting. Wow. Yes, yes. And it is worth 200 million. Really? As a matter of fact, one light is on 150 million for start. Don't say. The twist about this is uh, one of the contracts, T. Antishayo, it's more beautiful. Òun ló wá successful. And I'm uh, pé iṣẹ́ yẹn aṣẹ́ àti tíìmù members team yẹn pátápátá ló try láti pè wọ́n nọ́mbà wọn lọ fún wọn kàn bá fóònù méjì gbà ogun wọn kàn wò mí bẹ́ẹ̀ pé at least they can dey contact wọn and I tried I don't I don't even know what's going on. ó sún èmi náà ó sún mi jàre. even kí atọ́wọ́n contract ẹ̀ mo ti ń try láti get one mo send countless messages to Facebook wọn wọn reply wọn wá wá wọn lọ sọ́dọ̀ ọkọ wọn ìyẹn kò ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó ti lose chlorophyll he was just saying òun oh, ò fẹ́ wọn mọ́ and he doesn't know anything about her anymore can you just imagine that. I'm sure she'll be fine. Hello. Hello, mommy. Yeah, I'm sorry. Èmi ni mà. Ọlọ́run ló ń jẹ́ mi ni. Ṣayọ̀ ni hello. hello. hello. H hello. I can hear you. hello. hello mommy. Ah, ah. hello. wọ́n gbọ́ mi àbí irú nẹ́tíwọ̀kì eléyìí èmi náà dẹ̀ ń gbọ́ wọn what's going on here. this network eh? it's epileptic. our network máa ń fọ́ nìkan gbà mí. okay. Let me try again. Kí Shelley. ṣẹlẹ̀? Network Nigeria Isha. I think I'll call her later. Ah, Nigeria. Oh. Well, my dear. Hmm? May I could have freshen up while Jomo sets the dining? All right, my Meleno. <sighs> Yeah. ìwọ náà ló ń béèrè mi tó wá jókòó sí ibà ibi àlejò. ìgbà ah, ah. lórí kọ̀ọ̀kan mi um, àti Ayọ̀mí ń kọ́ mà. Ah, Fisáyọ̀ kẹ́ ìyẹn ti padà ń tiẹ̀ Ayọ̀mí láti mo jẹ́ ẹ̀rí Fisayo. ohun lé ń tiẹ̀. <laughs> ọkọ ọkọ mi ọkọ àtọdún wò. èmi rò pé ìjọ tó wá bí tí mo ní kó padà lọ sọ́dọ̀ ìyọkọ ẹ̀ bóyá ìyá ti parí ẹ̀ ni nítorí ẹ̀ ló ṣe padà wá síbí mọ́. rárá o ọ̀dọ̀ ìyá ọkọ mi lèmi wà látijọ́ yẹn kódà gan-an gbadé ti márì ó dẹ̀ ti bímọ. hí ọkùnrin. ẹ wo mọ́mí torí tí ẹ̀kọ́ ni mo ṣe lè wá síbí báyìí wọ́n ṣáà ti gbé fóònù yín lánàá. nẹ́tíwọ̀kì ṣàn ń ṣe yamayama ni dẹ̀ wọ́n láti tún yín pé again torí mo feel bóyá ẹ̀ mọ nọ́mbà yẹn ni gbọ̀sìgbà tí gbogbo wàhálà àtọkọ mi yẹn ṣẹlẹ̀ fóònù mi sọnù mo láti ra fóònù mi tí mo dẹ̀ get nọ́mbà mi torí mo mọ̀ pé ẹ̀ tí mo máa pè mí látijọ́ yẹn. ọkọ mi mo máa dààmú mo máa dààmú pé ẹ pé ẹ pé ẹ mo ní ah, ah ló wá dé tí èmi ti wá ní à bóyá ìwà tọkọ ẹ ti parí ìjà yín o ti travel out òde wàá pè mí òòbù mi gbọ́ kódà mo ń bínú sí ẹ̀gbọ́n pàápàá. ṣé màá travel out mi ní sọ fún yín ni mọ́mi have I ever done that. mo ti ẹ̀ jẹ́rìí ẹ ò kì í ṣe ọmọ bẹ́ẹ̀ ẹ̀hẹ́ mò ń gbọ́ ẹ. mọ́mi um, mo fẹ́ kúrò nílé ìyá ọkọ mi torí pé mi mọ̀ pé kò make sense kí n ṣe máa gbé ń bẹ̀ nígbà tó jẹ́ pé Gbadé ti marry òun dẹ̀ ti move on pẹ̀lú life tiẹ̀. tọ́ni tọ́ni ẹ kí ni nǹkan tó wá fẹ́ kí n ṣe fún mi. mo fẹ́ kẹ́ help mi pẹ̀lú owó díẹ̀ ni láti lè gba accommodation. ọkọ mi ojú ẹlẹ́dàá ẹ̀dẹ̀ tó o. Ah ṣọ́ra ti gbà tí bàbá yín ti kú àfi ń kó mọ gbogbo owó ẹ̀ o kò tẹ̀léra ẹ̀ lọ́sọ̀rùn kò sí nǹkan à ń mánéjì gbèsè tó wà lẹ́gàn. gbèsè ńkọ́ ló ń kà àwọn tó jẹ lówó ló dédé ṣé ní gbogbo wọn lọ́sìsì gbogbo owó ẹ̀ kalẹ̀ ọlọ́run ló ní kí ilé ìkọjẹ́ kókó jẹ́ tiwa. we are feeding from hand to mouth kò yí sí ọkọ mi. kò kí àwọn ọmọ mi but um, owó tí mo ní ìdí náà ò pọ̀ rárá mo kàn fẹ́ gba one room and a parlour self contained like four hundred thousand naira mọ́ mi. ẹ four hundred thousand ló pè tó fi dà lálẹ́ gàràrà ah <laughs> four hundred kò bọ̀ kò sí bí kódà tí bá rí four hundred thousand gbà lọ́wọ́ ẹ̀ máa bẹ́ mu ni bó ti ṣe gbé báàgì ẹ̀ wọlé mo ní ah yàwá àjẹrí nǹkan mú sílẹ̀ kò tó ọkọ mi kò yé sí i lè yé. ok mọ́mi mo ti fẹ́ máa lọ torí mo ní ìdá ti gbé ọmọ mi ní school wọ́n dẹ̀ ti close. màá dẹ̀ pè é nígbà tí mo dẹ̀ ti ní náà bọ́bá ló fi pè mí lánàá yẹn náà màá pè é tó tí nǹkan bá ti ṣẹnu rẹ̀ màá lè ràn ẹ́ lọ́wọ́. ẹ jọ̀ọ́ mọ́ mi má gbàgbọ́ ọ̀rọ̀ ìjọba. ẹ ṣe mo ó dà ó dà bọ̀ pẹ̀lẹ́ ṣùgbọ́n kó bá ń pe Kàsálí wọlé. nira níyẹyì bàbá ń sọ fún wọn ó yẹ fọwọ́ mẹ́wàá jẹ wọn ni gbọ́ wọn tó péjọ ń ṣe yọtọ̀ mi ṣe yòlò ṣe yàlà lọ Disney lẹ́nìí lọ Ferrari lọ́la ọmọ kí nǹkan tó ń tọ́ lọ́dún eégún nírànù. No tọ́ mi mi tẹ́ kọ́ ni. Now, here's your assignment. Hmm? And make sure your writing is not so tiny so I can read, okay? Okay, ma. Okay. Hmm. So I'll see you tomorrow, huh? Auntie, wait. I want to show you what my mommy brought me from London. Really? What is it? Here it is. Wow, this is beautiful. My mommy is beautiful. Oh, yes, I know, darling. You know? Mm-hmm. Have you met her before? No, but I can see her through you because you're so beautiful. Am I? Yes, you are. <laughs> Thank you. Oh, you're welcome, my baby. Huh? So I see you tomorrow. Keep this, okay? And don't forget to do your assignment, alright? Alright, bye. Oh, bye. Elumi, how many doors do we have here? Seven. Seven. Seven times two. Fourteen. Fourteen. Now seven times three. Oh, that's my girl. <laughs> so let's go to the next page. What is this? Robot. Robot. Ooh, beautiful. Hmm. Uh, let's read this one here. Mm -hmm. What is this? We, we should be courageous and I'm cheerful at all times. Mm, do you know what that means? No. Um, you know you hardly smile, and I want you to smile, so you have to be cheerful. Always wear a smile on your face, okay? And we should be courageous, you have courage. We should be bold, you know that? Hmm? Now look at me. You know Auntie loves you, right? Hmm? And you promised me that during your next exam, you're going to write it well and you're going to pass. Okay? And when you pass, I have a gift for you. Yeah? You like that? You like that? No? Give Auntie a hug. <laughs> That's that girl. Okay. Let's see what we have here. I Okay? Um, are you still going for your friend's party? No. No. You still don't want to go right? I have to go home. Alright? Now let's do our thing. Ah, <sighs> high five. <laughs> that's my girl. Mmm, that's my girl. I love you so much, huh? I mm. Mm. mm. See you tomorrow, okay? And be good, huh? for spelling Are you ready? Yes. Ready? Yes, ma'am. Ready? Yes, ma'am. Now spell baby. B A B Y. Uniform. U N I F O R M. Hmm, what did I give you? What did I give you? What did I give you? Kindness. K I N D N E S S. Calendar. C A L E N D E R. Corruption. C O R R U P T I O N. Good boy. Administration. Fast. A D I M I N. S T R A T I O N. Good. Spell your name. T O M I L O L A. Good. Rice. R I C E. Flower. F L O W E R. Cap. C A P. Cat. T-H-A. Elephant. E L E P H A N T. Ah, good. That is bad. good afternoon. Good afternoon, sir. How are you doing? Very well, sir. Okay. Yes, Thank sir. yes, sir. She wanted to you know Oh, I Please Oh, thank you, sir. Yeah. <laughs> ah, pardon me. you? hi. Fine, Daddy. How are you? Fine, how are you doing? Hi, sir. What's your name? Tomilola. Tomilola. Spell Tomilola. T O M I L O L A. Oh, nice. That's my boy. Give me five. Thank you. You know what? I, I heard when you guys were doing that. Hmm? What did they spell? Yes, um, we were on elephant, elephant before you came in. Yes. Elephant. Okay. Spell elephant. E L E P H A N T. Oh, that's nice. You got it. Um, spell lion. L I O N. Mm, nice. I won't try again. Hmm, I really should go. Oh, and I really, really appreciate it. Mm, I, want, I want to improve. This is more like um, spelling bee. Oh, yes. I will movie Akila. Akila and the bee. Okay, good, good àwọn future killers. oh yes. madam ẹ ṣe kan. ah kò tó pẹ́ sá. really and this does not really test how brilliant these kids are because I know they know a lot uh, but like, that's that's little compared to what you have been teaching them. <laughs> thank you so much sir ẹ ṣe kan sir ah so professor. Mm. boy say you will be coming here often. Eh? Yes, sir. Melanie, Hmm. what's wrong with you? Kujo Kujayo. Yes, sir. Uh, Olive, Olive, anything? Oh, no, sir. I'm okay. I'm fine. Okay, uh, so Could you come? Yes, sir. So I can get you something to drink. Uh, really, I personally invited you here. into my house so that our méjèèjì a lè jọ jókòó then we can enjoy our privacy together. because um, tí ọmọ ẹ bá wà bí mo máa jókòó I know you know that. Yes, sir. síwájú mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi gan-an ní akitiyan lórí pẹ̀lú mi i'm very very grateful tó bá observe dada wá rí pé eh, Pẹ̀lúmi is a special child you know ìgbà míì àdédé wa mọ̀ di yes that's true kò ní sọ̀rọ̀ kò ní rẹ́rìn ó dẹ̀ ti ń affect education ẹ̀ àtìgbà tó ti wọnú ilé mi wá tó ti bẹ̀rẹ̀ sí ní kọ́ mo rí pé you know ó ti yí padà ìyàtọ̀ ti wà ó ti ní improve you know o ti ń rẹ́rìn o ti ń ṣeré. Oh, and something came to my mind mo observe pé ó dàbí pé ó miss mom mi ni you see mo ṣe wá ń rò wípé tí n bá sọ fún ẹ mo fẹ́ kí o da ọmọ títí ẹ ọmọ ọmọ títí mi tán. Um, sorry sir ọmọ kan ni mo ti bí and um, kí ọlọ́run bá mi dá sí fún mi not àwọn ọmọ sà. àmín mo mìíràn wípé àwọn ọmọ tí o máa bí fún mi. Um, sir excuse um, mi ò mi ò mi ò understand nǹkan tẹ́ ẹ̀ sọ and um, gba tẹ́ pè mí pé kí n wá rí mi gbogbo ọ̀rọ̀ tẹ́ tẹ́ sọ kalẹ̀ mi ò expect pé nǹkan tí ẹ máa bá mi sọ nìyẹn. ẹ wò ó èmi ò fẹ́ wàhálà èmi ò fẹ́ wàhálà rárá torí ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀yin ọkùnrin tó wà níta tó jẹ́ pé ẹlẹ́tàn ni gbogbo yín. ibo lẹ fẹ́ fi ìyàwó yín sí ìyàwó yín tó wà London níbo lẹ fẹ́ fi sí nígbà tẹ́ bá sọ pé ẹ fẹ́ fẹ́ èmi àìmọye ìgbà mo ti bá wọn sọ lórí fóònù báwo ni wọ́n ṣe máa gbọ́ pé èmi as in èmi lesson teacher ọmọ wọn ni mo gba ọkọ wọn how will she feel about it and besides Pelumi ńkọ́ how will she take it. anyways uh, mo mọ̀ pé ọ̀rọ̀ yìí kò máa shock ẹ̀ gan ó dẹ̀ mọ̀ kó máa surprise ẹ̀ you see um, ẹni tí òun bá sọ̀rọ̀ ní London yẹn kò ń ṣe ìyàwó mi she's not my wife girlfriend mi ni but òun kọ́ ló bí Pẹ̀lúmi ìyá Pẹ̀lúmi ti kú tipẹ́. oh my god. she died in a plane crash. I, I, i'm so sorry sir i didn't know that. yeah mo mọ̀ ma sọ fún ẹ ni a long time ago mo ti get over ẹ nà ó ti pẹ́. you see um, the lady in London ó fẹ́ kí èmi padà wá sí ọ̀hún because eh, èmi àti ẹ̀ àti gbẹ̀mbẹ̀rì. I mean, Nigeria is a beautiful place. Why do I have to go to London? Mo wò pé why would I leave a very good place like Nigeria? Kí n wá lọ síbì kan tí wọn ò ti bí mi kí lọ́ọ́ máa develop ẹ̀. Mo sọ fún mi ní kó wá sí Nàìjíríà lóun ò lè wá. Well, if that is your choice kó o máa mú ọwọ́ mú London ẹ̀ kémi wà Naija and I sat down mo dẹ̀ wá rò mo tẹ́ èrò ara mi pa my life must continue Ṣayọ̀ I want you in my life. Um, sir, I think I need my drink now. Uh, you can start with this. No, no, no. I, I need my own cup. You are rejecting me. No, no, I, I just, no, I'm not. Okay, so you mean your husband did all that to you? And to think that I lived all my life thinking that I know my parents, not knowing I've been living a lie. It was like a dream. nígbà tí mo mọ̀ yìí pé mi ò ní ìyá mi ò ní bàbá mi ò dẹ̀ lẹ́bí kankan àgbẹ́kẹ̀lé mi wá já sásán. mo mo kàn fí ò pé kí n jẹ́ kí ẹ mọ bí mo ṣe tó àti bí mo ṣe kú kí ọwọ́ tó ẹwọ́. E because um, Yorùbá sọ wípé iná ìṣiṣẹ́ kò gbọ́dọ̀ júyàn lẹ́ẹ̀mejì. that's true. kò gbọ́dọ̀ júyàn lẹ́ẹ̀mejì. olúwàfẹ̀yẹ ṣayọ ìwọ ni mo rí ìwọ ló wù mí ìwọ gan ni mo fẹ́. not your family but nǹkan tó ń sọ change anything all I want is you. I, Felicia. I mean it when I say it. I want you. And I mean it. When I say so, I want you, dear. What has it done for me lately? Ooh, yeah. Ooh, <laughs> yeah. yes, baby. Mm-hmm. Mm. Mm-hmm. mm. mm. Okay, to my chest. Very delicious. I've been waiting. I know, darling. Because we need some few minutes. Could you ready, Shabba? Like how long? Mm, 10 minutes. let me just get something for myself. ìyá tó fẹ́ mọ̀. anything anything. ṣé o ṣe káwọn kí ni ìsinmi ẹ̀ ní. yes. Uh-huh. Okay, yeah, I can feel it. Yeah, can, okay, okay. Yeah, can feel it. Cool. Oh, sh Come on, yeah, come, come on, hold me. Come on, hold me. Okay, baby. Come hold me. Hug me. <laughs> <laughs> yeah, we can take it. That's very hard. Cheese him out. Okay, you. Cheese him out. Oh, yeah, my pay their rent. Má ṣubú náà àwọn àwọn kan ń ṣe ọkọ̀ ń ṣe ń ṣe. Ask me babe. Ask me. <laughs> Oh my God, mo bá bẹ̀ o. Okay. Honey. Yes, love. I think it's high time I introduce you to my dad. Oh? Ṣé kò ti tó bẹ́ẹ̀? Ah! <laughs> Ó ti tó bẹ́ẹ̀ o, ó ti tó bẹ́ẹ̀. You know what? What? My pè wọ́n ní weekend yìí. Mm-hmm. Máa bẹ̀rẹ̀ bóyá mo wà I better yìí. Okay. Abẹ́ta kàtìtì mú kó tó di pé ọ̀rọ̀ lóyún lọ wọlé o. oh <laughs> <laughs> serious Larry. ìwọ náà mọ̀ pé mo serious mo dẹ̀ serious gan. babe I love you baby. I love you more darling. Mm. That's my <laughs> girl. Get out. Stop it. Stop. Come on. Oh, Lauren, stop it, stop it, stop it. so much. I love you, darling. Daddy, daddy, daddy, yẹ ká sọ. ala ni ẹ wọ. barista. fèyí. ṣayọ sá. fèyí ṣayọ. yes sir. You, dadi ṣé ẹ mara ni. let me know it ẹ mọ̀ ká pè é lórí aago mo ń wọ ọmọ kí ẹ bá wa ṣe é sí ara ìlú ẹ dàpọ̀ gbogbo tẹ́ ẹ bá rí mo fẹ́ kẹ́ ẹ fọkàn sọ fún wa. kì í ṣọ̀rẹ́ ta kàn ríra wa yìí o ọdún kẹsàn-án ta ti ń bára wa bọ̀ rí ẹ má dẹ̀ wo bẹ́ẹ̀ o arúgbó ara ló fi fẹ́ yàwó kó wá gbà tó fi ṣègbéyàwó tán kó wá bímọ wọn rọmọ a dẹ̀ ṣe àyẹ̀wò òyìnbó ṣe mọ hospital everything he's okay ìyàwó ẹ̀ náà wà okay àmọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ ló fi dìbò dọ̀rọ̀ yìí. salaam aleykum alẹ́jì ami aleykum salam. ẹ lórí n tí ẹ pè mí lérí aago tẹ́ ẹ bá mi sọ àwa ti gbìyànjú lórí ẹ̀ a sì ti ṣàdúrà púpọ̀ kódà a ti ṣe istikhara lórí n tẹ́ ẹ pè wá fún lórí aago nínú istikhara tá a ṣe ọlọ́run ọba ó ti fọ̀nà mọ́ wa torí ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam sanu bí jẹ́ wa pé àdúrà wà ìbáàdà. pé àdúrà ṣíṣe ìgbìyànjú ni àwa sì ti ṣàdúà láti wá fìgbìyànjú kún àdúà ni ọwọ́ yín ló wá kù sí n tí ọlọ́wọ́n bá fi hàn wá pé kẹ́ ẹ ṣe tọrọ yín ò fi rí bẹ́ẹ̀ tí ń fẹ́ ọlọ́wọ́n bá jó wa pé ẹ wàá jáde lọ ẹ lọ wá ọmọbìnrin tẹ̀yìn àti ẹ̀ ó jọ ṣe ń tí ọkùnrin àtobìnrin jọ ń ṣe tí ó wàá doyún tẹ́ ẹ̀ wàá tọ́jú oyún náà títí tí ó fi bímọ tó bá ti wá bímọ náà tán ẹ wá gbé ọmọ náà wọnú ilé yín lọ àtẹ̀yìn àtìyàwó yín ẹ jọ tọ́jú ọmọ náà tẹ́ ẹ bá ti ṣe gbogbo eléyìí ọlẹ̀ ọmọ àlùbáríkà ó sọ nínú ìyàwó yín tẹ́yìn náà sì dọ̀lọ́mọ láyé gbọ́rọ̀ yín ti jẹ́nu. èrò kúnyàn nílé báyìí. kò sí ní tó lè ń bẹ̀ tẹ́ ẹ bá ti lè ṣe torí kò sí àbíjà kankan lọ́rùn ọ̀pẹ o bẹ́ẹ̀ bá lọ bí ọgọ́rùn-ún wọn kò mọ̀ fi jẹun lásán ni ntọ́lọ́wọ́n bá fẹ́ kẹ́ ṣe tọrọ yín ò fi dayọ̀ náà nù. tẹ́ ẹ bá ti ṣe ọ̀rọ̀ yín ò di dáadáa. bọ́rọ̀ yín ti jẹ́ nu o àwọn èèmú kan mọ́ kan o àwọn èèmú kan mọ́ kan. dùnà tí bòbò kékeré yẹn ló ń gbèrè àfa àti èèyàn àgbọ̀rọ̀ sílẹ̀ nù. tún dànù ta ni èèyàn kékeré sórí bó ṣe kéré yẹn ọlọ́run fi ran ni gbogbo contract tí mò ń gbà látijọ́ ẹ̀ tí mò ń sọ fún ẹ pé èèyàn kan ń ṣàdúrà fún mi ó ń bọ̀ sí ọmọ yìí ló ń ṣe gbogbo èmi àtàwọn ẹ̀ sáré jẹ tá à ń sáré kiri ìlọrí gbogbo wa tàdúrà fipá ọmọ yìí ló ń ṣe. yes he is good ṣé wàá rí sentiment tó ń gbé kiri tó ń gbẹ tó lọ fi ń kọ ọmọdé ní àgbà ní gbé yẹn tì ní tó wà lẹ́ẹ̀ ni kò jẹ́ ká mójútó kó bọ́ nǹkan tó sọ fún ẹ kó rẹ̀ mú lò ẹ bọ̀ tí òun bó ṣe ń rí sí mi ni kò ní í sì kí n báwo ṣe máa gbọ́rọ̀ ìkàlẹ̀ lè fún mi pé báyìí báyìí ló ṣẹlẹ̀. ẹ máa gbélé ta ló ní kó lọ sọ fún ìyàwó ẹ ò ní í sọ fún ọpọlọ àtọgbọ́n ni wọn máa fi gbé kalẹ̀. yes ok jẹ́ kí n kọ́ ẹ bọ́n ṣe ń tò sórí wàá wọ́ ọmọ kan tó bá like wàá fún lóyún tọmọ yẹn bá ti wá bímọ wàá wá sọ fún ìyàwó ẹ pé tó wọn ní kẹ́ ẹ lọ adopt ọmọ o torí orí ọmọ báyìí ló ń pọ̀ mọ́ wáyé pé tẹ bá ti adopt ẹ tẹ bá gbọ́mọ yẹn wálé tẹ̀ ń tọ́jú ọmọ yẹn bíi pé tiyín ni tínú ọmọ yẹn ń dùn in fact ẹ̀yin náà a máa bí sí ẹ máa rẹ̀ sí i kò tó orúkọ tó mọ̀ ọmọ yẹn ó dọ́mọ ẹ ẹ̀dẹ̀ ń tọ́jú ẹ̀ láti bẹ̀ yẹn àwọn àtúnkọ́ wa mọ̀ ọ́ ṣe kò jù bẹ́ẹ̀ lọ. ohun tó bá bí yẹn a máa gbé lọ síbẹ̀ àwọn aṣáà lómi kan bí lọ adopt o ah, ah. bá ti sọ fún un tó bá lóun ti gbọ́ àwa la máa lọ gbé wá àti àrà ti rọ́mọ tá adopt àgbè lọ síbẹ̀ yẹn àbí ká to iṣẹ́ ká mú lọ bẹ̀ ká ṣáà gbọ́mọdélé kó dẹ̀ máa ṣe ni. tó náà fẹ́ bèrè kíní kan lọ́wọ́ ẹ̀ barista hmm? ọgbọ́n tó máa ń dá tó ń lò yìí ṣé wọ́n kọ́ yín lọ skul ni àbí tiẹ̀ wà ń ẹ wọn ò mi wọ́n dẹ̀ kọ́ mi sórí ọpọlọ law school ọpọlọ òwe ta máa ń kà bẹ fifty percent ọpọlọ ara èèyàn ló gbé fifty percent òkú gbogbo ètí mo wá ń sọ yìí ọlọ́run ló fi rán mi kì í ṣe èèyàn. ó dáa o. ẹ bẹ̀rẹ̀ ẹ fún oríire náà ẹ oríire náà àwa bá a ṣe kalẹ̀ orí ọmọ yìí ó máa pe obìnrin àbíyèwà tó máa jẹ́ tiẹ̀ àwa kọkùnrin àbíró wà fún ẹ lágbára Ọlọ́run á bá yín dalẹ̀ ọmọ. àmì àríkà ṣe jọ ẹ wò ẹ. orúkọ ọmọ yìí mo ṣe wáyé torí ó ti fi jára sínú ìgbésí ayé wa àwa pè ní olúwa fi ṣayọ̀ mi. ọlọ́run tó bá fi eléyìí ṣayọ̀ fún wa a bá fi ṣayọ̀ náà láìpẹ́ láì jìnnà. àmì àmì àmì fún mi. àbí ẹnu wo la máa fi sọ fún farayọlá pé ọmọ tá à ń sọ pé àádọ́tì o bàbá yẹn ló bí. òótọ́ bàbá ò fi ogún kankan sílẹ̀ fún ẹ nínú will ṣùgbọ́n ó fi nǹkan lẹ̀ fún ẹ trust fund owó ńlá nígbà tí gbogbo rọ̀tì rọ̀tì wíìlì ò ṣe wíìlì tó ṣẹlẹ̀ tán tíyẹn lọ mo bá bẹ̀rẹ̀ sí ní wá káàkiri èmi ò dé lè sọ fún farayọlá gbowó kan wà nílẹ̀ mo lọ béèrè lọ́wọ́ ẹ̀ pé níbo ló wà ó ò ní contact ẹ̀ kankan lọ́wọ́ àbí mọ̀lẹ́bí ẹ̀ kankan àbọ̀kọ ẹ̀ òun ò ní contact ṣùgbọ́n nígbà tí adẹ́dà máa sọ pé àsìkò ti tó ló mú ẹ pàdé ọmọ mi àlàní thank God. ah no wonder tí mọ́mí ṣe máa ń jàjà wípé káwọn àbúrò mi máa mójútó company àṣetorí pé àwọn kọ́ ló ń bí mi lọ́mọ ni. má tún gègé àgé sẹ́yìn mọ́ ọlọ́run ti gbèjà ẹja wòmí ó bà ní kò tí ì bàjẹ́ biological mother ẹ mo ní contact ẹ lọ́wọ́ ó wà ní UK. how you do sir. yes mo dẹ̀ máa contact ẹ àbí tí wàá tọmọ mi bá fẹ́ ṣe wedding kò ní jókòó gẹ́gẹ́ bí ìyá ìyàwó. bẹ́ẹ̀ oh, bẹ́ẹ̀ ni what a small world daddy thanks so much. it's a small world. Mm. daddy. At that point. Ah, it should good, sir. It should go, sir. Thank you. Barista de lo. Àlejò láwà ní ìpè. Àlàní. Ìwọ ni mo rí wẹ́rẹ́ yìí. Ìjọ́ wo ló dé? Mo ti dé tipẹ́. I have been around. Lò wá lò I béèrè mi. Mo kúkú ń béèrè yín. <laughs> Bóyá àwọn dádì ni wọ́n jíṣẹ́ wọn jíṣẹ́ wọn jíṣẹ́ anyways kí ni kí fi ṣe ń lálejò. ẹ wo torí àwọn nǹkan tẹ́lẹ̀ fi ṣe wá lálejò yẹn ẹ ṣì fi yẹn sílẹ̀ náà for now ọ̀rọ̀ tí a bá wà. tá a bá ti yanjú ẹ̀ tán gbogbo nǹkan tó bá wà lẹ̀ ó lè fi ṣe wá lálejò. ṣé kò lè ṣá. náà kì í ṣọ̀rọ̀ tó le ọ̀rọ̀ ṣayọ̀ la bá wa. ṣayọ̀ kí ló ṣe ṣayọ̀ kí ló ṣe. kò sí nǹkan tó ṣe mí mà. ẹnì kan kò ṣe ṣayọ̀ ṣó yẹ ń sìn ó bà ní kò tí ì bàjẹ́ àwọn ọ̀rọ̀ kan wà nílẹ̀ tó ṣókùnkùn tí a dẹ̀ gbọ́dọ̀ tàn mọ́lẹ̀ sí lójú kó lè yé ìwọ àti èmi ó ṣe mí láàánú pé ọkọ ẹ ò sí láyé ṣó yẹ ń sìn kó lè fojú rí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí ǹjẹ́ rántí nǹkan nígbà tí ojú ọmọ ń pọ́n ìwọ àti ọkọ ẹ tí mo ní kẹ́ lọ adopt ọmọ. that's true and Dáníṣayọ̀. ẹ lọ ṣe ẹ torí ẹ ní mo sọ there are so there are certain things that there are a lot of things you don't know and I have to let you know. ìwọ lọ bá mi pé mọ́mí ẹ wá lọ pé Janet wà nù mọ́tò. mọ́mí ẹ̀ ṣe é. ṣe mọ́wọ́ mi ẹ̀ ni. ẹ ní sùúrù. barista yìí ni mo bá sọ̀rọ̀ náà kí ló ń ṣẹlẹ̀.

àdé ń bẹ́ẹ̀ sọ láti jọ ìyó gbà ó fẹ́ ṣẹ́yún ṣó fẹ́ para ẹ̀ ni ṣé ọmọ pé tíyàn bá ṣẹ́yún èèyàn lè kú. mi ò lè kú jọ ọ̀rẹ́ mi kan ṣẹ́yún kò dẹ̀ kú. ó ní lọ́ọ̀kì ṣé o wá jẹ́ bí ọ̀rẹ́ yẹn ni. wo sórí nǹkan tí ò yé ẹ̀yin ọmọ ẹ̀ dáadáa mọ̀ rẹ̀ kéèyàn pààyàn ẹ̀ṣẹ̀ tó jù ní níwájú ọlọ́run ṣó yẹ ń sìn tó bá ṣẹ́ oyún yẹn ṣó mọ̀ kó ti pààyàn nìyẹn which means ó commit murder kò dẹ̀ dá kéèyàn pààyàn ṣó fẹ́ pààyàn ni ẹ wo ó tẹ́ mi lọ́rùn kí n pààyàn ju kéèyàn pa mí lọ. tí madam bá gbọ́ ikú ni. báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí ṣé o fẹ́ sọ fún madam ó kì í ṣọmọ kékeré èmi àti àtijọ́ sọ̀rọ̀ ẹ̀ àdẹ̀tí àgírí kó tó di pa ṣe má ṣe mi báyìí èèyàn kì í kó wọnú odò tán kó tó máa kíbi òtútù ṣàánú mi ọmọ yìí. ẹ̀rù ló ń bà mí ẹ̀rù ló ń bà mí ó máa dàbí ẹni pé mo dalẹ̀ madam ni. ó dalẹ̀ madam òtútù ayé ẹ̀ ṣe mi torí ìgbà tí eléyìí tó wà nínú ẹbí tó bá wọnú ẹbí wa. ó ń ṣoore fún madam ni torí tó bá bímọ tán ọmọ tó bá bí yẹn á wọ ọmọ mi jáde látara tiẹ̀ náà ìrèdí méjì nìyẹn. bí ìgbà tó jẹ́ pé angel lọ́lọ́run dá ẹ wọ́n ní kó wá jíṣẹ́ òde fẹ́ jẹ ó dáa. so ń bo olúwa dáhùn sí bọ́dọ̀ lọ. ó lọ ní. ẹ wàá gbé ẹ wọlé jẹ́ kí n máa tọ́jú ẹ̀ láti sìn kó fi mọ̀ pé èèyàn nìyẹn. Janet pẹ̀lú gbogbo bí mo ṣe bá ẹ lò ìwọ lè lóyún fún ọkọ mi ah àṣé ọmọ ọkọ mi ni mò ń tọ́ látijọ́ yìí àṣé mo tiẹ̀ gọ̀. ó gọ̀ má bínú ṣe yí ẹ ń sìn àìwọ náà wo ó ti ṣẹlẹ̀ ní àmúwá ọlọ́run ni okòrèdè bẹ́ẹ̀ náà. ẹ má bínú ma. ọ̀rẹ́ mi ṣé ó ṣe bóyá ní kí má bínú yẹn jèrè ọmọ orí tá a sọ ìgbọ̀n pàápàá ìwọ jàtẹ̀ játi jàti èmi á jèrè àwọn ọmọ mi o èwo ló fa ìpè kí ló dé ṣèbí jẹ́jẹ́ mi ni mo jókòó tọkọ yín wá bá mi. ọmọ yóò ti dè náà báwo ló ṣe ń ṣe báyìí náà báwo ló yẹn ṣe báyìí. ó lè dúró díẹ̀. àmì nílé dúró mọ́ nílé dúró mọ́. nǹkan tó ń bọ̀ wá fún ẹ kìí fẹ́ lọ lóbi tó ń lọ. mi ì lò ó mo ń kánjú bí mo lọ yẹn mo ń kánjú. kindness ah! for me help me attend to her when she comes. kó kàn drop kan oníkankan tààrà náà tó fẹ́ ṣe fún mi ó kàn fẹ́ drop nǹkan lẹ́ fún mi ni. ìyẹn wá ló máa lọ ṣáṣàlejò ńlẹ̀ á drop ẹ. Ah,

mo kàn fẹ́ drop nǹkan fún wọn ni. Ah, ṣé kìí ṣe pé nǹkan tí mo wà lọ ti ṣòkòtò ló wà lápò ṣòkòtò mi báyìí àbí tẹ́mi ní bá ọmọ yẹn sọ̀rọ̀ tó ń gbénu mi báyìí ó dájú pé kí n kàn máa lọ káàkiri máa wo obìnrin lẹ́gbẹ̀ẹ́ títì ó yẹn ń ba sọ́jà rẹ̀ ìyá yòókù sílẹ̀. Uh, mm, ó dáhùn sá. wá wá nù Janet wá. ó help kan tí màá fẹ́ kó ṣe fún mi èmi máa dùn gan tí o bá lè ṣe. irú help wo nìyẹn tó bá wà níkàáwọ́ mi máa ṣe fún yín. 哎。Uh eh sórí ó dá mi lójú pé ó mọ gbogbo wàhálà tí èmi àti ìyàwó mi ti ń go through nípa àìrọ́mọbí. bẹ́ẹ̀ni mo jáde sí ọ̀rọ̀ mi lẹ́yìn ìyàwó mi ni o àáfàá tí mo dẹ̀ lọ rí ó jẹ́ kó yé mi wípé mò ń láti bímọ síta torí orí ọmọ ń fọmọ wáyé bí tí n bá ti lè bímọ síta o ìyàwó tèmi náà fi ní ṣoyún àfẹ́yìn gbọmọ pa. ok ṣé pé kí n bá yín wá ẹni tó máa bá yín bímọ síta àbí báwo. Janet ṣe bẹ́ẹ̀ wọ́n gan ni mò ń bẹ̀ pé kò jọ kò ṣèrànlọ́wọ́ ẹ̀ fún mi. èmi sà ó máa le díẹ̀ o tí madam bá wà lọ. madam ò lè gbọ́ Janet madam ò lè gbọ́ àti kì í ṣọmọ kékeré tí ó fẹ́ sọ fún madam ni ah, mo ṣáà sọ fún ẹ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ àfáà tí mo lọ bá gan ìyàwó mi ò mọ̀ sí ẹ wo sórí mo kàn rò náà ni pé ní level tí mo wà àti status mi mi ò kàn lè dédé máa lọ títí kí n dédé pọ̀ mọ́bìnrin kan kọ́ tí mi kì í ṣe tẹ́lẹ̀ mo wá wò pé ta ló súnmọ́ wá díẹ̀ tí mo rí pé ọmọ rẹ ni tí wọ́n kọ́ dáadáa òun ló jẹ́ kí n ronú kàn ẹ́ pé kò ṣèrànlọ́wọ́ ẹ̀ fún mi wò wò máa tọ́jú ẹ̀ tó bá ti bímọ fún mi tán máa gbé e travel máa dẹ̀ tọ́jú ẹ̀ tó ṣòro chief mi ò ní lè ṣe ẹ jẹ́ kí n máa lọ mi ò ní lè ṣe ẹ má bínú mi ò ní lè ṣe ẹ má bínú sá. mo dárò títí. wípé tẹ́ bá gbọ́ ó máa dùn yín gan ṣùgbọ́n mo tún wà rò wípé báwo lẹ ṣe fẹ́ gbọ́ nígbà tí kò ń ṣe pé mo fẹ́ fẹ́ ọkọ yín oore ni mo fi ṣe fún yín torí náà ni mo ṣe fi oyún yẹn sílẹ̀ nítorí pé kẹ́yìn náà lè di ọlọ́mọ láyé òun ni mo ṣe ṣe nǹkan tí mo ṣe yẹn èmi náà dẹ̀ ni mo ti lọ fẹ́ ọkọ ti tèmi mo dẹ̀ ti bí àwọn ọmọ tèmi náà nítorí náà tí ẹ bá ń wá ọ̀dàlẹ̀ ọkọ yín gangan ni ọ̀dàlẹ̀ nítorí kò sọ fún yín pé mi ò kí ń ṣe ọ̀dàlẹ̀ o. blessed memory kí ọlọ́run bá kó fi ọ̀hún kẹwọ́ wọn ò kí ń ṣe ọ̀dàlẹ̀. nítorí kó lè dáná ọ̀nà ń bá káàkiri mọ́mi ẹ̀yin náà kì í ṣe ọ̀dàlẹ̀ nítorí ojú ló ń the number one ọ̀dàlẹ̀ ní gbadé ọkọ mi àná tó torí ipò àti orúkọ fẹ́mi wá àtúrò nǹkan ṣe nǹkan ọlọ́run ọba nítorí tó wọn bá ṣe bó ṣe ṣe ó pọ́sibù kí n má pàdé ìfẹ́ mi débi pé màá mọ bàbá ẹ̀ tí dáàdì tó wá fi mí mọ ìyá mi. Hmm kábíyèsí olódùmarè àtúrí nǹkan ṣe nǹkan lọ́lọ́wọ́n ọba. mọ́mì. kò lè ṣe ẹ̀ka ó máa ń bẹ́ẹ̀ àti làwọn lójú ọ̀rọ̀ ìgbà àwọn lójú. Thank you. もうそうけど。そうけど。そうけど。そうけど。そうけど。そうけど。うん。 wọ́n ti nà mí ṣe léṣe mi. bá sọ̀rọ̀ kí ló dé. olórí burúkú lọ́mọ títí ìbọn mi obìnrin ò lè wá wọ́ ọ. let me clean you up kọ́kọ́ lọ sí hospital. ṣé mo oyún títí tí ni oyún tó gbé rárá fún mi eh, bí kò mo ní àṣe ọmọ rẹ bàbá ẹ ló fún lóyún mo wá dùn àánú lé lọ́kọ̀ọ́lẹ̀kùn mi pé ọmọ wa gbọ́ ọmọ ọmọ tí mo tọ́ fúnra mi fún two years kẹ́nìkan sọ pé mo fẹ́ gbà lọ́wọ́ pé ìdẹ̀ wá gbà fún ọṣẹ tòbí nìyẹn tẹ̀bárà àwọn gòdògòdògò tó kó náà tó mi bíi six mọ́ mi wọ́n ná mi ẹ̀wọ́ gbójú mi. Mommy, I'm tired. That's why you came here. Make it time. I relax with my deck ó ti take over go street me? I can't go back there mommy. mọ́mí rẹ̀. mi ò ojú mi tẹ̀lé lọ orí fún mi orí fún mi ó ní orí mi orí fún mi ṣe àtìtì ah, ah, ọlọ́run máa ṣe orí burúkú ní ọwọ́ mọ́mí. ọlọ́run ló jẹ́ relax díẹ̀ ṣọpọ́ láti tún relax me feel mi kí lóyún kọ̀ọ̀kan relax by me, Daddy. Ma ó mà ṣe o bá wí fọmọ ẹ̀mí àgbọ́. Ládé mi ò máa tí ì rówó ra bùgátì. kí ló rí inú léyìí? ìjọ lè Dangote. mi ì máa tí ì rẹ ni gbé Bentley náà wá bẹ́ẹ̀ kò wù mí mi ì ní jẹ́ kẹ́nikẹ́ni sunkún torí pé mo fẹ́ rẹ́rìn. Adébọ̀ mo tọ́ ẹ kọjá nítorí níwà yìí gbogbo ayé mi tí mo ní pátápátá ni mo fi tọ́ ẹgbẹ́ Adébọ̀ mo bó ṣe sáyé ààrẹ dà. mi ṣe mistake ni. pẹ̀lú ìwọ lẹ́yìn kan ṣe báyìí ìwọ mo níbi níran mo ṣe di torí àtẹnujẹ àtọjú kòkòrò sọra ìdí fáwọn rájà bẹ́ẹ̀ni bò ó lè bá mi gbé o orí tí n bá fi ẹ lẹsí nílé bí ẹni pé mo ń yan ẹlẹ́dàá ṣayọ̀ jẹ ni. ìnáwó fi ṣayọ̀ sílẹ̀ náà ìfowó ṣayọ̀ sílẹ̀ láti bí ọdún méjì àbọ̀ òǹkà kẹta tó ti kúrò nínú mi ṣàyò ló ń gbọ́ jíjẹ ṣàyò ló ń gbọ́ mímu ṣàyò ló sanwó lé ṣàyò ló raṣọ sí mi lọ́rùn ṣàyò yìí ló gbé mi lọ sí hospital fún check-ups to where nowhere to be found ìwọ ọmọ tó jẹ́. ń sọ fún mi kẹ́ gbàgbé ẹ fún pátá sẹ́yìn ní ẹ fọwọ́ mọ àlè yìí sílẹ̀. wọ́n ti mú fínú ara mi bí kò wúlò fún mi màá wò ó ṣayọ̀ tí wọ́n ti rò pín yẹn kí ló kọ́ lọ́hùn ṣayọ̀ wà nínú ọlá wà nínú ọlá báyìí. chief gọ̀ọ̀gọ̀ọ̀ wọ́n ṣe gbogbo àyẹ̀wò tó lè ṣe lórílẹ̀ àlàyé yìí pátá ṣífù gangan ló bí ṣayọ ọmọ bíbí inú ẹ̀ ni. bíbá ìṣọ abẹ́rù mi mọ́ mi. gbogbo iléeṣẹ́ ṣífù pátápátá ṣayọ ló ló kọ̀ máàdì ló pàṣẹ lọ́wọ́ báyìí. àwọn ọmọ mi á ò nà ó. ọlọ́run ò sí ṣọba àkà ọlọ́run ti bá bá mi gbọ́kùnrin alálùbáríkà kan fún ṣayọ ṣayọ tí ń ṣe ìyàwó. àrùn bí àrùn bí mo bí mo ti ṣe gbà mo ti mẹ́sàn fún mi mo ti mẹ́sàn. ṣayọ ló ní ilé ètò wà yìí. ṣayọ ló ní bí o. mo bí mo bí mi ni mo ti bẹ́ẹ̀ mi mú mi àwọn short sighted náà mú mú mú owó tí mò ń ṣe ń bá rìn náà mú mi ẹjọ ní ilé lọ síbi kankan náà ó ti ó bá pa mí ti bá jáde ikú bíbá yẹn ó wá mi kiri. ó dàbí àwọn oníjà kan pa ẹ̀ o ọmọ mi lè fẹ́ gbé mi lẹ́yìn. ọmọ mi. tí bá bẹ̀rẹ̀ sínú lè mo da ilẹ̀ ṣàyọ̀ ni mo yàn jẹ mo yàn ẹlẹ́dẹ̀ẹ́ jẹ ni. mi jóná mi lẹ́nu mi mi lẹ́nu mo gan-an mo fẹ́ràn náà mo ṣe mistake ni. jáde bá jáde bá para pínpín. àmú mi náà inú mi ní ẹjọ tó yọ lọ ẹ ẹjọ ẹ wo ẹjọ ẹ wo para mo wọ́n ti nà mí ṣe ló let me just be okay ẹ jẹ́ kí n sùn sí nípa ipò náà. Mommy, you leave your house. Oh, better, keep my head. Alright fún wa bí bá kọ́ bá bá nínú jẹ́. mo mi ẹ̀dùn tó yẹ lọ́run tó please na ẹ jẹ́ wo mi. bọ́tí bá. mi